خير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته àlékún ìkẹ́ ọlọ́wọ̀ba anú ọlọ́wọ̀ba àti orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ̀ba ọmọba nabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé nabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ̀ba pẹ̀lú ìlànà nabi sallallahu alaihi wasallam títí eléyìí tí a ń bá lọ òun náà ni ìtumọ̀ suratul Baqara tafsir suratul Baqara òun náà ni à ń gbé ẹ̀wò lọ níbi tí a dúó sí lánàá òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n lórí áyà ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n yìí òun náà níbi tí a dúó sí lánàá lórí àyà yìí náà ni a ti bẹ̀rẹ̀ lónìí insha Allah lẹ́yìn tí àwọn bá ka àyà yìí wa ní ìsìtàn bismillah أعوذ بالله من الشيطان الرجيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون نعم ọlọ́run bá ríkẹ́ ọlá a nínú áyà yìí ọlọ́run bá ríkẹ́ lá ń tẹ̀síwájú láti sàlàyé fún wa kí ni àwọn ìròyìn tí a máa rí ní ara àwọn tí wọn kì í ní ìgbàgbọ́ tamánsá ìgbàgbọ́ sí àwọn àmì ọlọ́ọ̀bá àbí àwọn àpèjúwe ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀bá àdíkẹ́lá mú wá nínú Al-Qur'an àwọn al-kafirun wal-munafiqun ọlọ́run bá ní alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqi àwọn ẹlẹ́ni tó yẹ sí pé wọ́n máa tú àdéhùn ọlọ́run bá min ba'di mithaqi lẹ́yìn tí ọlọ́run bá rígẹ́ láti ó ta kókó àdéhùn náà tọ́lọ́run sì kàn nípa wọ́n máa tú àwọn ilé tó yẹ sí pé àti sàlàyé lánàá kí náà pè ní an-naqdu òun náà ni títú nǹkan kásì وحل ما ركب ووصل حل ما ركب ووصل kí a tú nǹkan tí wọ́n dìlera wọn tí wọ́n dì papọ̀ nǹkan tí wọ́n so papọ̀ ká tú ìgbàtà ń pè ní naqdu ni ẹ̀ kí a bà nǹkan jẹ́ lápẹ̀ ní naqdu ni ẹ̀ ṣe bá ní sí nítorí ẹlọ́bíjẹ́ pé a rí nǹkan tán pè ní nàwáfídó alwudu nàwáfídó alwudu àwọn nǹkan tó bá àlùwàlá jẹ́ àlùwàlá tó pé a ti ṣe àtòlera wọn asopapọ̀ àwọn nǹkan tó já tó bá àlùwàlá jẹ́ wọn nǹkan tí ń já àlùwàlá abẹ́ẹ̀kọ́ ni nàwáfídó islam ناقض جاء اسمه اسم الفاعل فن نقض نقض اسم الفاعل يعني ناقض نعم جمع رواجه نواقض نواقض àwọn nǹkan tí ó ń ba nǹkan jẹ́ anákébù ni tí ó ba nǹkan jẹ́ alimanko oníta àbàjẹ́ oníta tú àbí náà ọlọ́wọ́bá ní alladhina yanquduna ahdallahi min ba'di mithaqi kí náà pè ní al'ahdu òun náà ni orúkọ kan ní ismun lil muwaththaq ismun lil orúkọ ló jẹ́ fún nǹkan tí nǹkan tí a ti ẹ̀ nǹkan tí a ntí a kàn nípa ṣé bá nísìnyí eléyìí tó ẹ́ pé ó jọ àyàn lórí wa kí a máa sọ kí a máa kíyèsí ṣé bá nísìnyí so tí lára bá sọ wípé àhìdà ilayhi kadha àhìdà ilayhi fi ẹ́ ìyẹn ni pé awsahu bihi wa wathaqahu alayhi ó ṣe ó fún ní àsọtẹ́lẹ̀ lórí nǹkan yẹn ó dẹ̀ kàn pa fún bẹ́ẹ̀ láti tẹ̀lé sọ̀tàn pè ní al-ahdu nìyẹn ṣùgbọ́n ahdullah alladhina yanquduna ahdallahi kí ni ahdullah kí ni àdéhùn ọlọ́wọ́n ọba tó kan báyìí tí ọlọ́run ọba àlékẹ́lá ń sọ wípé àwọn ni àwọn tí wọ́n ń tú àdéhùn yìí tí wọ́n ń ba àdéhùn ọlọ́run ọba yìí jẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn olùmọ̀ nípa tafsir ni wọ́n sọ nípa ìtànkù ní àhìdùlọ́ ìjọba lérò pẹ̀lú ẹ̀ nínú àyà àrínú àwọn olùmọ̀ nípa tafsir tàbí pé ẹ̀tàpẹ̀ ní ahdullahi wọ́n ni wasiyyatullahi ila khalqihi wa amruhu iyyahum bima amarahum bihi min ta'atihi òun náà ni àdéhùn ọlọ́wọ́ba àsọtẹ́lẹ̀ ọlọ́wọ́ba àṣẹ ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba àníkẹ́lá tí ó àdéhùn tọ́lọ́ àṣẹ tọ́lọ́ bá ní kẹ́lá gbé kọ́ àwọn ẹ̀dá rẹ̀ lọ́rùn ẹ́ àṣẹ wípé ká máa tẹ̀lé ọlọ́run ọba ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ká máa tẹ̀lé ìlànà tọ́lọ́run ọba ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wọ́n lóhun ni ahidullah lára ahidullah ni ẹ̀ pé wasiyatullahi ila khalqihi wa amruhu iyyahu bima amarahum bihi min ta'atihi ونهيه إياهم عما نهاهم عنه من معصيته في كتبه وعلى لسان رسوله ونقصدهم ذلك هو تركهم العمل به wani bákanáà kíkọ̀ fún ni tọ́lọ̀ọ̀bà alékẹ́lá kọ̀ fún wa àwọn tọ́lọ̀ọ̀bà alékẹ́lá kọ̀ fún alékà má débẹ̀ kíká má ṣe ọlọ́ọ̀bà yẹn tọ́wà náà àwọn tíra ọlọ́ọ̀bà tọ́lọ̀ọ̀fẹ́ ránṣẹ́ sí wa tọ́lọ́wọ́n bá àdékẹ́lá dẹ̀ gbé jáde lórí àwọn àwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n ní nǹkan tán pè ní ahdullahi nìyẹn àwọn àdéhùn ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá kàn nípa nìyẹn tòótá bá dẹ̀ wò ó tòótọ́ á rí pélé báyìí ó túmọ̀ àdéhùn ọlọ́wọ́n bá torípa àdéhùn tọ́lọ́wọ́n bá àdékẹ́lá kan pariwa lórí òun náà ní ni o ká máa tẹ̀ láwọn jìnà sí àwọn tọ́lọ́wọ́n bá àdékẹ́lá kọ̀ nítorí ọ̀lọ́bí jẹ́ pé ẹni tó bá ba àdéhùn yìí jẹ́ ẹni tó bá tú àdéhùn yìí

wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wọ́n ní ọlọ́wọ́ bàríkẹ́lá ń sọ fún wa wọ́n ní nǹkan tọ́lọ̀ àwọn tọ́lọ̀ bàríkẹ́lá ń bá wí nínú àyà yìí ọlọ́wọ́ bàríkẹ́lá ń bá wọn kuffar wí àwọn ahlul bákan náà àti àwọn al wọ́n láwọn ọlọ́wọ́ bàríkẹ́lá ń bá wí nínú àyà yìí wọ́n ní wa ahdullahi alladhi naqaduhu wa ma akhadahu Allahu alayhi من العمل بما فيها واتباع محمد صلى الله عليه وسلم إذا إذ إذا بعث والتصديق به ọ̀nà ni àdéhùn tọ́lọ́wọ́ bá lékẹ́ láti àdéhùn ọlọ́wọ́ bá tí wọ́n ń tú tí wọ́n ń bàjẹ́ ọ̀nà ni àdéhùn tí ọlọ́wọ́ bá lékẹ́ lá tọ́lọ́wọ́ bá gbà lọ́wọ́ wọn nínú àtàwọ̀rọ̀ wípé kọ́ máa ṣiṣẹ́ tọ̀ nǹkan tó wà nínú tàwọ́rọ̀ ká máa ṣiṣẹ́ tọ̀ àwọn òfin ọlọ́run bá tọ́lọ́run bá nìkẹ́lá gbé kọ́ wọn lọ́rùn ká máa ṣiṣẹ́ tọ̀ tó wà nínú tàwọ́rọ̀ bákan náà àdéhùn tọ́lọ́run bá nìkẹ́lá tó kàn nípa lé wọn lórí ni pé tí ọlọ́run bá nìkẹ́lá bá ti gbé ànábì sallallahu alaihi wasallam dìde wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ sí ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ó wà nínú tàwọ́rọ̀ ó wà nínú àtàwọ́rọ̀ ìpé ká máa ṣe báyìí bákan náà ni pé gbogbo nǹkan tí anábì sallallahu alaihi wasallam mú wá fún wa látọ̀dọ̀ Ọlọ́run bá kí wọ́n nígbàgbọ́ sí kán sì máa lò ìwá tú àdéhùn yìí ìbá àdéhùn náà jẹ́ òun náà ni juhuduhum yuhuduhum bihi ba'da ma'rifatihim bi bí wọ́n ṣe wá ń tako ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí wọ́n dá ànábì mà tí wọ́n sì ma pàápàá ìjà ànábì ọlọ́run ọba rẹ̀ ìtakò tí wọ́n ń takò yìí tí wọ́n bá lójú sí ọlọ́run ọba ìbá àdéhùn tọ́lọ́run ọba àdékẹ́lá fún wọn jẹ́ ni bákan náà wa kitmanuhum ilma dhalik ani nnasi min anfusihim al-mithaq la yubayyinannahu lin-nasi wa la yaktumuna bákan náà ìmọ̀ fi ìmọ̀ nípa anabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fi ránṣẹ́ sí wọn nínú tàwọ́rọ́ ìmọ̀ fi pamọ́ fún àwọn èèyàn lẹ́yìn tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fún wọn ní ìmọ̀ àti àwọn ẹ̀rí nípa anabi sallallahu alaihi wasallam

واشتروا به ثمنا قليلا وفي fi owó kékeré wọ́n fi ra àdéhùn Ọlọ́run Ọba yìí ẹ́ lẹ́ni tí ń yẹ yí àdéhùn Ọlọ́run Ọba eléyìí báyìí ó ní ikhtiyaru Ibn Jarir at-Tabari rahimahullahu ta'ala eléyìí báyìí ni alimamu uh, Ibn Jarir at-Tabari òun wọ́n sà yìí pé nǹkan táyà yìí wí gani ẹ pé العهد الموثق عهد الله سبحانه وتعالى tí Ọlọ́run bá ń rí fáà sí bí báyìí òun náà ni àdéhùn tọ́lọ́run bá lè gẹ́lágbà lọ́wọ́ àwọn ahlul kitab àtàwọn almunafiqun tọ́lọ́run bá lè gẹ́lá sí kí ni o tọ́lọ́run bá lè gẹ́lágbà lọ́wọ́ wọn wípé kama ṣiṣẹ́ tọ́ nǹkan tó wà nínú àtàwọ̀rọ̀ kama lò kama tẹ̀lé àwọn òfin àtàwọ̀rọ̀ bákan náà kí wọ́n sì tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bá gbé e dìde láti nígbàgbọ́ sí i wọ́n sì nígbàgbọ́ sí gbogbo tó bá mú wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba wọn ìwà tako àdéhùn náà ìbá àdéhùn náà jẹ́ òun náà ni títako ànábì sallallahu alaihi wasallam tó ń tako ẹ̀ lẹ́yìn tí wọ́n ti dáàmà tí wọ́n sì ma àkíkọ rẹ̀ tó ma pàápàá ìjódodo ànábì sallallahu alaihi wasallam àti bá sí ń fi ìmọ̀ nípa nǹkan ìtẹ́ fi ń pamọ́ tọ́lọ́ bá rí pé ládẹ̀ pàwọn láti ẹ̀kọ́ wọn sàlàyé fáwọn ẹ̀kọ́ tí wọ́n tí wọ́n tẹ̀lé tí wọ́n lò alìmọ́mù tọ́bá rí ní ìtọ́lọ̀bà àríkẹ́lá ń wí lélẹ̀ àwọn mí sọ wípé ìtọ́lọ̀bà àríkẹ́lá gbà lérò pẹ̀lú ilé báyìí àwọn náà ni jami'u ahlil kufri wa shirki wa nifaq jami'u ahlil kufri wa shirki wa nifaq gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n jẹ́ mùnáfíkí lọ́lọ́wọ́ bá lè gẹ́lágbà pẹ̀lú ẹ̀ wà áhàdúhú ila jami'ihim fi tawhidihi àti pé àdéhùn tọ́lọ́wọ́ bá níkẹ́lá gbé pẹ̀lú wọn tọ́kapá òun náà ni àdéhùn tọ́lọ́wọ́ bá níkẹ́lá tó gbé pẹ̀lú wọn lórí tawhid ọlọ́wọ́ bá pé gbogbo wọn pátápátá wọn gbọ́dọ̀ wà lórí tawhid òun làdéhùn tọ́kapá tọ́lọ́wọ́ bá àwọn tọ́lọ́wọ́ bá níkẹ́lá gbé kalẹ̀ fún wọn nínú àwọn ẹ̀rí

an ya'tiya bi mithliha bákan náà ni àwọn àdéhùn tọ́lọ́wọ́ bá lékẹ́lá gbé pẹ̀lú wọn níbi ìmọ̀ tẹ̀láṣẹ́ ọlọ́wọ́ bá àbí àti ìmọ̀ jìnà sí àwọn tọ́lọ́wọ́ bá lékẹ́lá kọ̀ fún ọkàmọ́ débẹ̀ àti àwọn ẹ̀rí tọ́lọ́wọ́ bá lékẹ́lá tí ó fún àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn mọ̀jíza tọ́lọ́wọ́ bá lékẹ́lá ti sẹ̀rí fáwọn òjíṣẹ́ rẹ̀ ilé tó ẹ́sìkẹ́ nìkan

anna ma ataw bihi haqqun pípa ti tí wọ́n pa ìfirinlẹ̀ àwọn ẹ̀rí eléjẹ́ kó ń sọ fún wa nípa ìlàlàáfíà àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba bákan náà pípa àwọn ẹ̀rí ìtì pípa ìfirinlẹ̀ àwọn ẹ̀rí wọ̀nyí pípa tì àti pípé àwọn òjíṣẹ́ Ọlọ́run nírọ́ pípẹ àwọn tíra ọlọ́run ọba nírọ́ pẹ̀lú wípé wọ́n nímọ̀ nípa wípé in táwọn òjíṣẹ́ ọlọ́run ọba mú wáyé òdodo ni bá sì wá pa àwọn kiní wọ̀nyí ti tàn fi rinlẹ̀ tí wọ́n dé ń pè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ yìí ni ìtúwàdé ọlọ́run ọba wáyé so eléyìí báyìí àrínà àwọn alùfàṣẹ̀rù tán ní nǹkan tọ́nà ọba àdìkẹ́lágbà lérò nìyẹn so nínú àwọn tí wọ́n gba rí ẹgbà wáyé wá látọ̀dọ̀ wọn òun náà ni Muqatil ibn Hayyan so ibà nísìnyí inú àwọn tó tún lọ síbẹ̀ nínú àwọn olùmọ̀ nípa lóhọ̀ oní ni azamakhshari so àwọn lọ àwọn náà lọ síbi irú nǹkan báyìí alimamu azamakhshari àwọn sọ wípé kí ni túmọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú ahadullahi nínú ayayi pé bí wá léèrè wípé kí ni ṣùgbọ́n tọ́gbà lérò pẹ̀lú ahadu ọlọ́wọ́ bá wọ́n ni kàtàwọn fi dáhùn náà ni pé ìntọ́lọ́wọ́ bá àlìkẹ́lá tí ó fi sínú làkáyàwó èèyàn nínú àwọn ẹ̀rí lórí tàwàhídù ọlọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá ọ̀kan ṣo ni tí ó bá ní sìn yìí gẹ́gẹ́ bí pakọ́lọ́wọ́ bá àlìkẹ́lá pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ náà

bẹ́ẹ̀ ni ìwọ ọlọ́run bá ọlọ́run bá wà so wọ́n ilé báyìí ni àdéhùn tí ọlọ́run bá lè lágbà ní ọwọ́ àwọn èèyàn tí ó jẹ́ àdéhùn tó kápá náà àwọn mí sọ wípé àdéhùn ni ta'ala alihim من سلب آدم الذي وصف في قوله wọ́n lónà ni àdéhùn tọ́lọ̀ bá àríkẹ́lá gbà lọ́wọ́ wa nígbà tó gbé wa jáde kónú bàrá àdí anábi adam tọ́lọ̀ bá àríkẹ́lá ròyìn fún wa nínú gbónú rẹ̀ tó sọ pé wàyí akọ̀dà rọ́bùka min bá ní adam min zuhurihim zuriyatahum wa ashadahum ala anfusihim alasubi rabbikum qalu bala shahidna wọ́n ní áyà yìí ó ní àdéhùn tọ́lọ̀ bá àríkẹ́lá gbà pẹ̀lú wa nígbà tọ́lọ̀ bá àríkẹ́lá mú wa jáde nínú bàrá àdí anábi adam tọ́lọ̀bà ní kíláàfi wá sẹ̀rí lórí ara wa wípé ǹjẹ́ èmi kọ́ lọ́wọ́ bá yín bí ǹjẹ́ èmi kọ́ lọ́yẹ́kẹ́ jọ́sìn fún bí gbogbo aláṣọ pé bẹ́ẹ̀ ni a jẹ́rìí pé wọ́n lọ́wọ́ bá wa pípa ilé yìí báyìí tí títú àdéhùn yìí òun náà ni tarkuhum alwafa abihi pípa sì tí àwọn èèyàn pa pípé àdéhùn yìí tí nígbà tán délé ayé tán àṣìṣẹ́ tọ́ ma òun iná kédo ẹ̀ náà nǹkan tí àwọn olùmọ̀ nípa áyà yìí nípa àwọn àdéhùn tí ọlọ́run bá lékẹ́lá tí ọlọ́run bá lékẹ́lá gbà lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n èyí tó kó gbogbo ẹ̀ jùlọ tó kó gbogbo ẹ̀ òun náà ni kọ́ọ̀lù eléyìí tí ọjẹ́ kọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì yẹn nípa wípé ó ní àdéhùn tọ́lọ́run bá lékẹ́lá gbà lọ́wọ́ wa pẹ̀lú pé àwọn nǹkan tọ́lọ́run bá lékẹ́lá pa wá láṣẹ ká máa ṣe àti tó kọ̀ fún wa bí ká má dé bẹ́ẹ̀ lórí nínú tírà rẹ̀ àti lórí àwọn àwọn annabi rẹ̀ tó jáwọn òjíṣẹ́ rẹ̀ salawatullahi alayhi so ilé báyìí òun náà ní eré tí ó rìnlẹ̀ jùlọ nínú àwọn àdéhùn wọ̀nyí àmọ́ gbogbo ilé báyìí yẹra àwọn àdéhùn tọ́nà ọba àdékẹ́ lágbà lọ́wọ́ àwọn èèyàn ni gbogbo àwọn ilé tàwí pátápátá ni ẹ̀rí ń bẹ fún nínú Al-Qur'an pé àdéhùn tó kó gbogbo àdéhùn yẹn papọ̀ tó yẹ bá ní sí yìí òun náà lélẹ̀ tí mo sọ ẹ̀ tó pé àtàdéhùn tọ́lọ́ ọba àdékẹ́lá gbà lọ́wọ́ àwọn Yahudi o àti tọ́gbà lọ́wọ́ àwọn Nasara o àti lè tọ́gbà lọ́wọ́ àwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ àtàwọn mọ̀nàfíkì o gbogbo ẹ̀ pátápátá ó kó sábẹ́ àṣẹ Ọlọ́run bá tọ́lọ́ bá pa wọn àti tọ́lọ́ bá pọ̀ fún fi ìtọ́wà nù tíra wọn pamọ́ kí wọ́n máa ṣiṣẹ́ tọ̀ kán sì máa ṣàlàyé ẹ̀ fáwọn ẹ̀ká mẹ́fẹ̀ pamọ́

azọ́kú wá pé almithaq oní àni al'ahadul muwaffaq àdéhùn ilé tí ta kàpamọ́ lẹ́yìn tọ́lọ̀ọba alẹ́kẹ́lá kàn pa fún wọn tọ́lọ̀ọba alẹ́kẹ́lá fi rin ilẹ̀ fún wọn wípé wọn gbọ́dọ̀ yapa rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ma yapa rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ in tọ́lọ́wọ́ bá alẹ́gbẹ̀lá pàwá láti kí á so papọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gé in tọ́ gbajúmájù nínú nǹkan tọ́lọ́wọ́ bá alẹ́gbẹ̀lá pàwá láti ká so papọ̀ òun náà ni kíni òun náà ni arọ́ṣì okùn ẹbí ọlọ́wọ́ bá alẹ́gbẹ̀lá pàwá láti ká so okùn ẹbí pọ̀ sílatul arham tí so okùn ẹbí ni tó ní agbára nínú ni tó ní tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń gé okùn ẹbí irú ẹni báyìí ìlérí ìyà tó ní agbára ó ń bẹ fún ẹni bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba la yadkhulul jannata qati'ur rahim gbogbo ẹnikẹ́ni tí bá ń gé okùn ẹbí irú ẹni bẹ́ẹ̀ ò ní wọ al kódà ọlọ́wọ́ bá alékẹ́lá kọ́ gẹ́gẹ́ bí hadith olólàfíà ọlọ́wọ́ bá alékẹ́lá kọ́ síbi al-arṣu ẹ̀ pé òun ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ní ar-rahim tó ẹn tó bá so okùn ẹbí pọ̀ irú ẹni bẹ́ẹ̀ so òun ọlọ́wọ́ ó sóra rẹ̀ ọlọ́rú ẹni bẹ́ẹ̀ ó já ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa tọ́lọ́ ọba nìyẹn so okun ẹbí ó jọ ẹni kọ̀ọ̀kan wa àwọn mọ̀lẹ́bí wa àwọn tó súnmọ́ wa ni àwọn tó jìnà sí wa ni ká gbìyànjú ká má ja okun mọ̀lẹ́bí tí ń bẹ láàrin wa pẹ̀lú wọn àwọn ọ̀nà táwọn yẹn máa ń gbà já okun mọ̀lẹ́bí ọ̀nà tó pọ̀ ni ọ̀nà tí ó pọ̀ ni ṣe bá nísìn yẹ máa fi aburú kan mọ̀lẹ́bí yàn inú àwọn ọ̀nà tí yẹn ń gbà já okùn mọ̀lẹ́bí ló wà ìmá yí àwọn mọ̀lẹ́bí yàn nù kí yàn má ràn wọ́n lọ́wọ́ nígbà tí yàn bá wà nípò pé kí yàn ràn wọ́n lọ́wọ́ nígbà tán bá ní ìdìnà lọ́wọ́ yàn ìmá jákùn mọ̀lẹ́bí ìmá ṣe bí pé yàn mọ̀ wọ́n rí nígbà tọ́lọ̀ ga kí yàn má wá lé àwọn mọ̀lẹ́bí kù ìjákọ̀ mọ̀lẹ́bí ni ìmá ma wá àwọn mọ̀lẹ́bí yàn lọ kí a máa ma bí tán gbé kí a máa ma nípa alámẹ̀rí wọn kí a máa ma nípa àlàáfíà wọn ìjákọ̀ mọ̀lẹ́bí ni ìmá ṣe yàtọ̀ láàrin ọmọ ìyálé àtọmọ ìyàwó ìjákọ̀ mọ̀lẹ́bí ni ìmá ṣe olórogún láàrin ara ẹni káwọn ọmọ wá bá sọ̀tá àwọn ọmọ ìyàwó káwọn ìyàwó náà kóra wájọ káma bá sọ̀tá àwọn ọmọ ìyálé ìjákọ̀ ìjákan mọ̀lẹ́bí ni káríra wa níri wípé lágbájá òkè ń sọmọ ìyá mi ọmọ bàbá mi ni ọmọ bàkan mi ni kò yí báyìí nísìn ìjákan mọ̀lẹ́bí tó ga ni tó bá jẹ́ sí pé àwọn tó bá jẹ́ àwọn ni yóò ní ọmọ ìyé ìyá ọmọ bàbá ní máa ń ba irú eléyìí báyìí òwe ìjákan mọ̀lẹ́bí ni ṣe báyìí àwọn àbúrò bàbá wa àwọn àbúrò bàbá wa àwọn ẹ̀gbọ́n bàbá wa àwọn àbúrò ìyá wa àwọn ẹ̀gbọ́n ìyá wa kí a máa gé ìbáṣepọ̀ tí ń ba láàrin pẹ̀lú wọn ká máa jìnà sí wọn ká máa fẹ́ rí wọn ká máa rí wọn sá inú ìjákùn mọ́lẹ́bí ló wà àwọn ọmọ àbúrò bàbá yàn àbí àwọn ọmọ ẹ̀gbọ́n yàn àwọn ọmọ àbúrò yàn tí bàbá kan náà jọ payé pọ̀ àbí tí kan náà jọ payé pọ̀ kéèyàn máa ní àkólé kan fún wọn ìjápọ̀ mọ̀lẹ́bí ni ó ń bẹ nínú àwọn mọ̀lẹ́bí lónìí tó jẹ́ sí wípé wàláhì ẹlòmí ò ma àwọn ọmọ rẹ̀ bí ẹlòmí ò ma àwọn bọ̀dá mi iná sì ní ó ṣe àwọn ọmọ rẹ̀ ní ẹni tí wọ́n ní àwọn aye tá ń gbé síra wa ẹ̀tí ọ̀nà sáà bàtẹ́nìká bá wà lọ́rin tẹ́nìká bá wà lóṣogbo ẹ̀rìpá jìnà síra wa nìyẹn kèrí ìdẹni tó jìnà sí mi púpọ̀ jùlọ lọ́jọ́ eré náà ẹ̀tí ọ̀nà sáà àmá ọmọ bàbá ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwa pàdé jọ kàmọ́ wá ń bí ọmọ ilé rẹ̀ ọmọ tí mo ń wí yóò ti wọ 17 years báyìí lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta brọ́dà mi tí mo sọ yìí wọ́n ń bí lè rí pé só mọ̀ ní mi ẹ máa ga tó bá nítorí pé bí àti bàbá rẹ̀ kí ń sọ ọmọ ọmọ bàbá kan náà ni wá fa bàbá kan náà ló bí wa wàláhì mọ̀ fọ́lọ́ bàbá bàbá kan náà ló bí wa kìí ṣe pé bọ́dà yìí kìí ṣe pé mi ìgèrè kó jìnà sí mi lọ́jọ́ orí tó bá náà ẹni tó jù mí lọ dáadáa ni o kódà kìí ṣe pé èèyàn kan èèyàn méjì ló láàrin mi pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kìí ṣe pé ń tábà òun náà wá ta wá jìnà síra wa tó bá ń tó bọ́pá bá tiẹ̀ jìnà síra wa tó bá yẹn kọ́ ẹ̀ tí ò lọ́sàn so ẹ wo bí wàláì mọ̀ fọ́nà bàbúrà kò dámì ma ah! inú ìwà bàjẹ́ wọ́n sọ fún sí bàbá rẹ̀ mú ní wò sórí ní tí bàbá rẹ̀ bẹ́ dálẹ̀ jẹ́ fún bọ̀dá mi yìí sọmọ alágbájá olóhun mọ̀ ò sí ní mọ̀ ẹni tí mo sì fi yìí pé só mọ̀

àwọn àwọn kan bẹnu wọn tó yẹ pé wọn ti ẹ̀sí ọ̀rọ̀ bọ̀dá mi nínú àwọn nínú àwọn àkọ́bí àtẹ́lẹ̀ kejì ní jẹ́rù àwọn tí wọ́n rí Facebook ni mo ti máa rí wọn sílé ìtọ́ wà sílé ìtọ́ ti ẹ̀wà lárọ̀wọ́ tó ní ọmọ mi láwọn táwọn ti jọ lọ́mọ gé tájí di gidigba dáadáa táwọn ní ọ̀dà mímọ̀ kò tí yé báyìí so àwọn tó yẹ sí pé àdìjọ gbé lábẹ́ òrùlé kan náà tàdíjọ́ dàgbà lábẹ́ òrùlé kan náà ẹni tí mo tún sọ yìí a tún súnmọ́ra ju ìyàwó ẹlẹ́ẹ̀kẹta dání wa lọ lórí báyìí sí ìyàwó tí mo gbé ìyàwó ẹlẹ́ẹ̀kẹta òun gẹ́gẹ́ ni ìyàwó alákọ̀ọ́kọ́ ọmọ tèmi ló láàrin ṣe báyìí sí àwọn ọmọ tí wọ́n ọmọ tí àwọn ọmọ tí wọ́n ti ẹ̀bí àbàmàtà bá pàdé ara wa tí nǹkan bá dúwà ká mọ́ síra wa gbọ́kọ́ kátó mọ̀ pẹ́jẹ̀ kan náà níwá wàláì so kí láyé fàyọ́ bẹ̀ ní pé ara ìjákùn mọ́lẹ́bí lélé ìbáyìí so ìbá ní sí àwọn kan bẹ ni wọ́n àwọn náà sì mọ̀ ní mọ́lẹ́bí wọn so ara wọn mọ́ ń gbà ìjákùn mọ́lẹ́bí lélé ìbáyìí tẹ́bọ́ wá gbìyànjú fá tẹ́bọ́ wá gbìyànjú fá láti sókè ní papọ̀ ẹ mọ̀ wá débì kàtà ìran mọ̀rí pé ah, iṣẹ́ yìí àtàrí àjànàkú ní kéṣẹ́ ru ọmọdé ẹjọ́ ọ̀nà dáwọn ẹ̀sì ẹ débì kan ẹ ti sẹ́rùn débì kan tó jẹ́ sí pé ẹ rí páwọn kan lọ́wọ́ àǹdí pé gbóònù mọ̀lẹ́bí ò sí nítò ẹjọ́ ọ̀nà dáwọn ẹ̀sì gbòlàmbá ilẹ̀ ayé ìlọ báyìí gbòlàmbá ilẹ̀ ayé ìlọ báyìí so ọlọ́run bá ó sàánú wa sí àwọn ọmọ tí àjọ jẹ́ tí bàbá kan náà jọ bí wa ni mò ń sọ yẹn àwọn ọmọ táwọn bí láwọn ọmọ tí bàbá kan náà jọ bí wa àwọn ọmọ tí àwọn bí kámọ̀ wá sọ àwọn ọmọ tí àwọn ọmọ tí ọmọ tí àbúrò bàbá wa bí ẹ̀ẹ̀ẹ̀rí mi gbọ́yé tó pé àbúrò bàbá wa ni ó bí wọn ọmọ táwọn náà ń bí so ibi tí ara wọn kan tí sì máa ń fàá ó ní àwọn àdìsọ́kànkan tá a ní nípa wípé àwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí ìyẹn máa ń sá fún mọ̀lẹ́bí nítorí mọ̀lẹ́bí ọba tèèyàn jẹ́ wọn jẹ́ kíyàn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ohun láà kí ń gé family house mọ́ asákún fún family house wa nítorí pé kíni kódà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tá a bá ti lọ kọ́lé síta àbá ti kú ń Dubai a kì ń fẹ́ darí sílé ní family house wa mọ́ torípà máa ń rò wípé tá a bá ti darí sílé gbogbo bí ṣe ń dá fún àwọn ọba tiwa jẹ́ wallahi ìjákùn mọ̀lẹ́bí ni ṣe bá ní sí ni so ó ní agbára gidigan wallahi so ara wọn kan tí ti ń fa òun ni orísìí àwọn fídíò táwọn èèyàn ń wò àtorísìí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú tí àwọn aláìmọ̀ká ń sọ láwùjọ tí ó fi wá máa jìnà sí mọ̀lẹ́bí yàn tí ó ní mọ̀lẹ́bí mi tí mo ń sọ ìdíṣẹ́ pé inú àwẹ̀ yìí ẹni yìí náà àǹtí mi ni ẹni yìí àǹtí mi ni òun ni wọ́n bí tẹ̀lé bọ̀dá mi tí mo sọ wípé ọmọ rẹ̀ ọmọ mímu kò tí ìbá ní sí èmi wá ni mọ́ ń pè àǹtí yìí èmi ni mọ́ ń pè wọ́n gbò ní àǹtí ìgbàgbà gbàtọ́ ẹni tí mo ń sọ yìí lẹ́yìn bóyá bí ọdún bí mélòó kan bí ọdún bí mẹ́rin kan tá pàdé tọ́lọ̀ ní ká kan tọ́lọ̀ ní mo fẹ́ pé mo fọ́ọ̀sì ara mi lọ nítorí pé mo sáàmù pé yásá pàdé náà ni tí n bá yọ yẹn kú yóò ti lé lógún ọdún tá ríra ọmọ bákan náà ni wà

wàláì mọ́fọ́lọ́ bàbúrà mi lè dáhùn mọ́rẹ̀ mi lè dáhùn mọ́ gbóhun ilẹ̀ dáhùn mọ́ àléyìn tí mo ń sọ pé alótìlélógún ọdún tàà ti ríra tí ẹ bá ṣe bí tí mo ní kò ju bí ọdún mẹ́rin bí ọdún mẹ́rin àbí ọdún márùn lọ́ta pàdé yìí tí mo kàn rí àwọn ọmọ fírí náà ni mo rá àwọn èèyàn ẹ̀dàkùn ọmọ tí èèyàn rí fírí èyí lè sọ bọ́ ṣe rí ẹjọ́ ọ̀nà sábà nísìn mi lè sọ bọ́ ṣe rí bè lé pé níwà bẹ̀ ni pé bí òkun mọ̀lẹ́bí ṣe ń já lélẹ́yìn ó ti wá já jìnà ó ti já jìnà gan débi wípé ọlọ́run nìkan òun ló mọ̀lẹ́bí mi tí wọ́n fi so padà ṣé bá ní sí nǹkan yẹn ti ń bàjẹ́ lọ ni ó ń bàjẹ́ lọ ó ń bàjẹ́ lọ ni bí ọ̀làjú ṣe ń dé sí bẹ́ẹ̀ làwọn èèyàn jákùn mọ̀lẹ́bí sí àìbẹ́ẹ̀kọ́ ni tí wọ́n bá dẹ̀ wo àwọn bàbá wa jọ̀hún wàláyé rí pé àwọn bàbá wa jọ̀hún wọ́n ló fi jẹ́ pé ẹ máa wà àwọn family house kò sí ẹnìkan tí è lójúlé ní family house gbogbo ó sì mọ́ pé family house ní àbúrò bàbá ẹ̀gbọ́n ó ń kálukú yóò ní ayé tí ẹ̀ nínú family house bẹ̀tí nísìn ó ti di pé ó ń kálukú bá ti dàgbà tó bá ti kíní báyìí yọ́ kan lọ ra lẹ̀ síbi kan yọ́ lọ kọ́lé síbẹ̀ ni kò tó dé family house mọ́ nìyẹn so à ń àìmọye family house àwọn mìíràn àwọn family house míì wọ́n ti parọ́ fẹ́ ti tà wọ́n àwọn èèyàn ti ń ta family house wọn báyìí ẹ́ àwọn tó bá ti ní ilé family house ní Táíwò nísìn ọbẹ̀ ní ìpínlẹ̀ bá ní ilé lẹ́gbẹ̀ẹ́ ti family house bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì Táíwò àwọn bá ń jẹ́ wà rà ti wùí bí 60 million 100 million wọ́n bá ṣe dá sí ní wọ́n kálukú ta family subhanallah ṣùgbọ́n ẹ̀fà yóò bẹ̀ ni pé àwọn kan ń bẹ nínú àwọn mọ̀lẹ́bí tó yẹ pé báwọn ipò táwọn dúró ní gbogbo náà yẹ fẹ́ wọn ńbẹ̀rù ọ̀tọ́ pé àbúrò bàbá ni ńbẹ̀rù ọ̀tọ́ pé ọmọ bàbá kan náà ni kódà ńbẹ̀rù ọ̀tọ́ jẹ́ pọ́mọ ìyá kan náà ni ṣé bá ní sí so a dẹ̀ mọ wọ́n mọ̀ sókun ìyà pé lágbájá torí ọ̀gbọ̀nà débẹ̀ o àwọn ìyá tí wọn òun ló ṣe kíní báyìí fún ìyá wa nígbà tí ìyá wa wọlé àwọn ìtàn burúkú mo sọ́nà bàbúrà àwọn ìtàn pé ẹ so ìgbà tí wọ́n fẹ́ ìyá wa ìyá wọn ṣe báyìí àti pé bàbá wa ó fi sọ́dọ̀ àwọn báyìí ó fi sọ́dọ̀ àwọn ọmọ ìyá báyìí tó mọ̀ rí àwọn ọmọ tó ẹ́ tó wọ́n bá wọn sọ̀tá tó fi kú ni so ọlọ́run ó sànà wa so ilé ìbáyìí ìmọ̀ jẹ́kùn ẹbí wàláhì ó ní agbára gidigan ó ní agbára kọ́lọ̀bà lè kẹ́ra kí ó sọ wa kú mẹ́ tó ká gbìyànjú ká sàtúnṣe kátòmọ́lẹ́bí wa kátòmọ́lẹ́bí wa ká máa pàdé ká kéré jù bó sẹ̀ láàrin ọdún ká pàdé ká se ṣèpàdé mọ̀lẹ́bí ká máa mara wa fún kálukú kó àwọn ọmọ rẹ̀ wálé kí gbogbo àwọn mara wọn tí bá ní sí kí gbogbo mọ̀lẹ́bí fún kálukú mara wọn ká ní fún náà bẹ̀rẹ̀ ni lọ́wọ́ ká máa pẹ́rẹ́ ni ara ọ̀nà tá máa ń gbà so mọ̀lẹ́bí pọ̀ ni tí bá ní sí ká máa ṣe dáadáa máa bún mọ̀lẹ́bí ní nǹkan láàwọn ọ̀nà ma amara Allahu bihi an yusal wọ́n máa gé nítọ́lọ́ọ̀bà àríkẹ́lá pa wọ́n láṣẹ kí wọ́n ni òkun sọ papọ̀ so ibà nìsìn nítọ́lọ́ọ̀bà àríkẹ́lá pa wọ́n láṣẹ kí wọ́n sọ papọ̀ wọ́n máa gé nínú àwọn nǹkan táwọn èèyàn ń gé tọ́lọ́ọ̀bà àríkẹ́lá pa wọ́n láṣẹ kí wọ́n so papọ̀ tí ni kí wọ́n so iṣẹ́ papọ̀ sí pé èèyàn ní máa sọ̀rọ̀ lásán kó wá gé iṣẹ́ kúrò níbi ọ̀rọ̀ rẹ̀ yẹn ni pé kí a máa sọ̀rọ̀ kọ́mọ̀ ti sẹ́tọ̀ ẹ́ nínú àwọn nǹkan tó burú ni ọlọ́wọ́ bá méjèèjì pọ̀ ọ̀rọ̀ papọ̀ papọ̀ mọ́sẹ́ nínú àwọn nǹkan tọ́wọ́ ni já ọlọ́wọ́ bá ríkẹ́ sọ pé yá ayọ́ lẹ́bínà àmànù lima taquluna ma la taf'alu kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alu ọmọdé jẹ́ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́ ma ẹ̀ níṣẹ́ ó ọlọ́wọ́ ní

nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lè kílá pàwọ́ aláṣẹ káṣù papọ̀ ní innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum al-mu'minu al-muslimu akhul muslim la yadhlimuhu wa la yaslimuhu wa la yakhdhuluhu musulmi kọ́ ọmọ ìyá ló jẹ́ fún musulmi ẹgbẹ́ sì gbọ́rọ̀ jùúlẹ̀ fọ́ta la yazlimuhu wà la yuslimuhu ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ jùlẹ̀ fọ́ta ó sì gbọ́dọ̀ wà la yastadhiluhu ó sì gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ̀ ṣe bá ní sí ó gbọ́dọ̀ bọ́mọdú àbí ẹ̀jẹ́ ó gbọ́dọ̀ kó المسلم من سلم المسلمون من يده ولسانه mùsùlùmí gidi lẹ́n tí àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ńlá kó ń bí aburú ọwọ́ rẹ̀ kò ní fi ọwọ́ rẹ̀ ṣe mùsùlùmí láburú láyé kò sì ní fi àwọn rẹ̀ ṣe mùsùlùmí láburú kò ní sọ̀rọ̀ burúkú sí mùsùlùmí nínú àwọn katọ́lọ̀ bá lè gẹ́lá pàwọ́ láti ká so papọ̀ ní ọmọ ìyá wa bákan náà nínú katọ́lọ̀ bá lè gẹ́lá pàwọ́ láti ká so papọ̀ ó ní ká sóra papọ̀ mọ́ jàmáà jàmáà mùsùlùmí bẹ̀rẹ̀ láti di jamaa masalasi ọlọ́wọ́ rí gẹ́gẹ́ ká ṣúra papọ̀ kò sí ibá ìlú òun ló fi jẹ́ pé ọlọ́wọ́ rí gẹ́lá ó sí lọ́rọ̀ wa ọkùnrin ní ní masalasi tó pẹ̀lú eléyìí a ẹni tí ó wa rí jẹ́nu jama sáàmẹ́ ní tọ́fẹ́ gbọ́ bùkátà tí ò rí gbọ́nù jẹmọ́ wa tó bá jẹ́ pé àmọ́ àjẹ́ pé àǹfààní tọ́nà ọba lẹ́gílá fẹ́ ká ṣe níbi ìmọ̀ kó jẹmọ́ ìjọ kò sàǹfààní fún wa ní ẹ̀rù kò tí yẹba ẹsẹ̀ anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì a máa ma àwọn tí ò bá wá òun ọ̀fẹ́ mẹ́ni kẹ́kẹ́ òun òpèpè sẹ́gbẹ́ntò òun òsè kí ní o kódà òun ma wọn mọ́gbíwá wọn tí wá tí sí òun ọ̀rọ̀ kí ma wọn tí wá tí wá rẹ̀ ma tí wá tí sí anẹ́bì àbí tí bá nẹ́bí ma lókè mọ̀ wípé ẹnìkan bẹ tí òkè wọ́wà sí wá nígbà tó lọ bẹ̀rún ní kí ló dé ànẹ́bì láwọn ti rí ọtí pẹ́ nìyà wá sí ìjọpá ànẹ́bì rí à olóhun tó ń ti ṣe rí ibú lòun wá sí ìpadà àá kí ló tó ṣe rí ibú ó lè yàn máa tó sọ̀kalẹ̀ ní pé ọlọ́wà rẹ̀ kẹta pé yá ayọ́ lẹ́sí náà mẹ́nu látọ́rfà aswatakum fawqa sawti nabi wa la tajharu lahu bil qawli ka jahri ba'dikum li ba'd an tahbata a'malukum wa antum la tash'urun ohun tó ń bá ń sọ̀rọ̀ ẹ̀mẹ́kọ́lówó kìlóhun so òun láyà ń bá lòun ti ṣe rí bú lòun ti jòkó lé ara òun kó mọ́ retí púpọ̀ òun sóbò lókùn à ah! ẹni tọ́gbọ̀n ẹ lágbára o lọ́wọ́ lọ bá nàbí sọ̀lọ́ ọ̀sánà pé arẹ́bìnrin tọ́mọ̀ sọ fún ah! à arẹ́bìnrin bá ń pè wọ́n máa jẹ́nà ni bí tóun ti gba sàdíkàlì jẹ́nà ni anẹ́bì máa ń ma àwọn tí ọba anẹ́bì máa àwọn tí ọwọ́ tí ọwọ́ wà sínú anẹ́bì máa ń ma ẹnì kọ̀ọ̀kan pípílọ́sí lágbájá àti ìdíjúwẹ́ anẹ́bì ẹbá ń bẹ̀rẹ̀ nìkan tí wá máa ní ẹ kìníkan ẹ̀tẹ́yìn bá ti mọ iye àwọn tí wá sí wà sí rẹ̀ ó ti dẹlẹ́gbẹ̀rún nǹkan bẹ lára rẹ̀ ni àwọn èèyàn sì wá burú bá àwọn èèyàn sì wá wíkẹ́ẹ̀dì báyìí ìjàbàtà ní wọ́n sọ orúkà tí mo ń sọ ẹ̀ ẹ̀ sì wá wíkẹ́ẹ̀dì báyìí gbogbo nǹkan ẹlẹ́gbẹ́ wọn kí ń pèyàn lẹ́lẹ́gbẹ́ kí mọ̀ pé lágbàjá máa ń wá sí ìdúrú sọ wá mọ́ lára wípé mo ní kò lè kàn sọmọ̀ yà mí ni àbẹ́ẹ̀kọ́ ni lára pé mo ń sàkólé kọmọ̀ yà mí ni

ètí fẹ́ mọ́ ní ẹ nítorí pé tẹ́yẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà tí ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kùnrin yọ́ ma sáfáwọn ẹni rẹ̀ ẹjọ́ nàtàn torí wípé al'arwa junudu mujannada arábìnrin àwọn ẹ̀mí tẹ́ ọmọ ogun àwọn ọmọ ogun ni wọ́n taaró lágbára arwah al'arwahu jami'in ruhu niyẹ junudun anẹ́bìlọ ọmọ ogun ni wọ́n mujannada ta kọ́ bá ti jagun kama ta'arafa minha anẹ́bì ní àwọn ẹ̀mí tó bá mara wọn tó bá jọra wọn ìtàlẹ̀fà wọ́n sọ́ra wọn dání wọ́n gbára wọn mú wọn ní túká wọn ní yà wọ́n sọ̀kan wà máa tanakara minha ikhtalafa gbogbo eléyìí tó bá wá yapa ara wọn nínú ẹ̀ àwọn ẹ̀mí tó bá yapa ara wọn tí ò bá jọra wọn gbogbo ẹ̀mí tó bá takora wọn ó yapa ara wọn ni tẹ́ bá ti rí èyàn kan tó ń sáfáwọn ẹni rẹ̀ ẹ ti mọ̀ wípé <laughs> ó ti fẹ́ máa lọ bọ́ sọ́dọ̀ àwọn ẹni bú nìyẹn torí pé fàmàtà àrọ̀fà mínà ẹ̀mí tó bá jọra wọn tó bá mara wọn rí tó jọra wọn ìtẹ́lẹ̀fà wọ́n gbọ́dọ̀ máa ṣe papọ̀ ní wọ́n gbọ́dọ̀ máa ṣe kí ni wọ́n gbọ́dọ̀ ṣọ̀kan tẹ́ bá ti wá ní ìyẹn tó fẹ́ máa jáde kú láàrin àwọn àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ bá ẹni lè bá mú tó nígbà tí ó bá yá ó sì ṣe padà rí ilé ọtí ìgbà tí ó bá yá ó sì ṣe padà rí padà rí ní church ẹjọ́ ọ̀nàtàn ìgbà tí ó bá yá ó sì ti mẹ́ padà rí lọ́dọ̀ àwọn alágbígbá ó ti because ó ti wé pé in tó ń fẹ́ mọ́ ṣe yẹn òun ti kò lè wà láwùjọ orú ẹ̀yìn mọ́ yọ́ mọ́ wá sákun yí dèrè díẹ̀ yọ́ mọ́ wá sá sílé àríjẹ mọ́ mọ́ àrímọ̀ ẹ̀kíníkan ni àìbíṣẹ́ wọn ló ṣe kíníkan ẹjẹ́ mọ́ wá ẹmọ́ wà tó bá rí pé wà

ọlọ́run bá àlékí láti ká sóra wa papọ̀ ọlọ́run fẹ́ ká sí kíni o ọlọ́run fẹ́ ká jára wa láti bí jàmá masalasi ló ti bẹ̀rẹ̀ tó fi di gbogbo bí táà ti ń kóra wa jọ táà ti ń gbọ́wà sí tó fi di jàmá gbogbo mùsùlùmí lápapọ̀ táà wà lábẹ́ olórí kan ọlọ́run fẹ́ kẹ́ni kẹ́kẹ́ kó jáyọ kú lábẹ́ béyà kó wá mọ́ sí lábẹ́ béyà olórí gbogbo mùsùlùmí kí wọ́n kọ́ wá kọ̀rọ́jà lé wọn lórí kó jáde kú lábẹ́ wọn kẹlọ kóra ẹjọ́ sí nìkan in tó lọ ọba àdékẹlá pàwọ́ aláṣẹ ká sopọ̀ ó ti já nìyẹn wọ̀yá kọ̀tọ̀ ẹ̀rìnà máa amárànlọ́gún bí i àyúsọ̀lì lọ́wọ́ bá lékẹ́lá bí ń sọ wípé ọlọ́ni wa'tasimu bihablillahi jami'an wa'tasimu bihablillahi jami'an ay tamassaku bihablillahi jami'an ẹwọ ọlọ́run ní ẹdìmọ́ okùn ọlọ́ọ̀ba okùn ọlọ́wọ́ báyìí arínà olùmọ̀ nípa tafsir tẹ́lẹ̀ kùránì ay i'tasimu bil kùrán alladhi wa hablullahi jami'an arínà olùmọ̀ tẹ́lẹ̀ hablullahi bẹ̀yẹ onáni al-islam ay i'tasimu bil islam alladhi wa hablullahi jami'an arínà olùmọ̀ tẹ́lẹ̀ okùn ọlọ́wọ́ báyìí la ilaha illallah wọ́n i'tasimu yàrí pé i'tasimu bi hablillahi la ilaha illallah alladhi wa àti kùrán àti la ilaha illallah àti islam èwo ni èso kan lọ́nà mẹ́tẹ̀ta ilé rẹ̀ ń pè ní ikhtilafu tanawwu' ikhtilafu tanawwu' ìná pé lè lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa usulu tafsir kéèsì ikhtilafu tadad yẹn ni kíkà àwọn olùmọ̀ nípa tafsir tí wọ́n yapa lórí ìtumọ̀ àyà kan tó ẹ́ kún kálukú mú lọ́rìn ìran hablullah ìtumọ̀ alkùrán tó pé alkùrán ní okùn tí ó líǹkì wá papọ̀ mọ́lọ́wọ́ bá islam sékè tó kún ọlọ́wọ́ bá tí ó dìkì wá papọ̀ mọ́lọ́wọ́ bá ní la ilaha illallah sékè tó kún ọlọ́wọ́ bá tí ó dìkì wá papọ̀ mọ́lọ́wọ́ tó pé orí ẹ̀ láti máa ṣe

a ma wá ìwó lọ́wọ́ rọ́jí ìlú wà mọ̀jú ìwó ló fẹ́sẹ̀ nílẹ̀ ìwó ní òsìkí ní ò fẹ́sẹ̀ nílẹ̀ mẹ́ ṣùgbẹ́ ìṣìláàbù tànáwé kò ní dìkẹ́ máa ṣe tẹ̀rìjì gbogbo ẹ̀má wá káàrẹ̀ lórí kíni òun náà ló túmọ̀ sí wà ẹ̀tẹ́ sí mú bí hablillahi jami'a ọlọ́run ní okun ọlọ́wọ́ bá lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tá àgbà tú ní kí lápá wá láti al ìkójọ nínú ayà ẹ̀kẹ́ náà ọlọ́ni wà láti farrọ̀kù wà ní hánà alìtìrọ̀ nínú ayà kan zu alìtìmáyí al'amurbi ìtìmáyí wà náhíyù alìtàfarrọ̀k ọlọ́ọ̀bá kọwa láti kójọ papọ̀ nínú ayà yẹ ó tún wá pọ̀ fún akámasìkẹ̀rẹ̀ wà láti farrọ̀kù ẹ má jàjẹ́ lẹ́jẹ̀lẹ́ a jẹ́ pé kí lòun ṣe ẹ̀ yẹ kọ̀tọ̀ ويقطعون ما أمر الله به أن يوصل ọlọ́wọ́ bá lè gẹ́ sọ pé wà látàkúnù minal mushiriki wà látàkúnù munibina iléhi wàtàkúhù wà látàkúnù minal mushiriki minal lẹ́zina farraku dínahù wa kánù síyà kullu hizbin bima ladayhim farihun látàkúnù minal mushiriki ẹ̀yin musulmi ẹ má kọ́ sí ẹ má kọ́ sí àwọn ẹlẹ́bọ min alladhina farraqu dinahum àwọn tó ẹgbẹ́ wọn fọ́ta yẹlẹ̀ yẹlẹ́ bí ẹ̀sìn wọn wa kanu shi'a òun kálukú wà lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́wọ́ bà ní ká ní káwà má jọ wọn kí lọ́rọ̀ ni wọ́n ṣe wọ́n hizbin ma ladayhim ẹgbẹ́ kọ̀ọ̀kan yẹ́ mọ́sọ páwọn àwọn àlójú ọ̀nà ọlọ́run àwọn ẹgbẹ́ tọ̀hún ẹni ànù ní wọn ọlọ́ni ẹ̀yẹ̀ má jọ wọn láíláí ẹ́ ọlọ́ni innal ladhina farraqu dinahum wa kanu shi'an lasta minhum fi shay' ọlọ́ni dájúdájú àwọn tí wọ́n fọ́n ẹ̀sìn wọn káyẹlẹyẹlẹ tí wọ́n wà níjọ níjọ ilẹ̀ anẹ́bì ò sí lára wọn ó irúwé ṣe ìlànà tìrà so eléyìí báyìí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa yà wá ẹni tó bá fẹ́ máa fàrọ́kọ̀ ṣámlà wa ó fẹ́ máa tú ìjọ wa ká ẹ́ babalá wàhálà nínú ìdájọ́ ṣẹ̀ríà àtàríkù lidinihi almafariqu liljama'a nínú àwọn tí ó tọ́ka pa ní kò tí bá nìí nínú àwọn tí ó tọ́ka pa ní wọn tí ó kọ́lọ̀ wà ní kẹ́lá ọlọ́ba kó sànà hadithu kan gbogbo ẹnikẹ́ni tó bá wá báyìí yùrídù ayù fárìkọ̀ yùrídù hadithu ẹbẹ́ sápá lórí arábì sọlọ́sọlọ́ ní nǹkan tó ni pé ó fẹ́ fọ́ yín nígbàtí ẹ wà ní abẹ́ àṣẹ nìkan ṣoṣo lábẹ́ àṣẹ aláṣẹ mùsùlùmí ọwá fẹ́ yùrídù ayẹ̀ ṣúkọ̀ àṣọ́kù aṣọ yín yẹn ni pé ìjọkẹrin ọ̀pá yín tẹ́ gbámọ́ ọ̀pá kan so tí wo yín dìmú tẹ́ ọfẹ́ pọ̀nká ọfẹ́ gẹ sí méjì ọfẹ́ pẹ̀yìn mùsùlùmí ẹ̀píngbà tí gbogbo yẹn bá jẹ ọ̀pá kan mọ́ tẹ́ bá gẹ sí méjì sẹ̀pá àwọn kan tó bá já lọ síbí àwọn kan já lọ síbí anẹ́bìnrin tẹ́ bá ti ẹ̀ tó rí anẹ́bìnrin pàtàkì rú ẹ pá ní ẹmẹ́jọ yà ní

títọ́lọ́wọ̀n bá ṣe bá ń ṣe yìí gbogbo àwọn tí bá ń ṣe eré nǹkan wọ́n já ìtọ́lọ́wọ̀n bá ìgbà tẹ́ká tó pọ̀ ní wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́wọ̀n bá ní wa yusiduna fil ard wa yusiduna fil ard ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n tó máa ṣe fasad lórí ilẹ̀ wọ́n máa ṣe kí ni o wọ́n máa ṣe fasad ìmá ṣe fasad lórí ilẹ̀ ìmá bá ilẹ̀ jẹ́ nǹkan lákọ̀ọ́kọ́ afsadul fasad wa akbarul qabih wa ankarul munkar wa akbarul kabira wa akbarul kabair ashirku billahi subhanahu wa ta'ala ilé tó burú nínú àwọn kàtíyà máa ń ṣe

ọlọ́run ni ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tàbí tó lẹ̀ síta ẹ má ṣe ifsad la tufsidu fil ardi ba'da islahiha kí ẹ máa ṣẹbọ ìwé ẹ̀bẹ̀ ṣe ń ṣe ó ń balẹ̀ jẹ́ ni ifsad ni ó ń ba ilẹ̀ jẹ́ nìyẹn ẹbọ gẹ́gẹ́ sí ṣe fasad ni ìmá ṣẹbọ ifsad ìbalẹ̀ jẹ́ ni nínú ìṣe fasad lórí ilẹ̀ nínú ṣe fasad lórí ilẹ̀ wọn ni kúfùrù wà ṣe fasad ìmá hmm? ṣe kèfèrí ìṣe fasad lórí ilẹ̀ ìmá ṣe nífà ìṣe fasad lórí ilẹ̀ ìbalẹ̀ jẹ́ ni ìmá tẹ́lọ́wọ́ba ìmá mú tí ìmá ṣe zìnà ìbalẹ̀ jẹ́ ni ìmá pààyàn ìbalẹ̀ jẹ́ ni ọlọ́yìn kí ẹ máa pààyàn ìfàsádù ni Eh, nínú àwọn absalom fasadi nínú àwọn tó burú jù nínú fasadi ní kí ẹ máa pa ẹ̀mí kí ẹ máa pa ẹ̀mí ẹ́ eh, alẹ́tì haramallahu tọ́lọ́wọ́ bá ní kẹ́lá sí ilé fún akápa ọlọ́wọ́ bá ní kẹ́ sọ pé والذين لا يدعون مع الله إلها آخر من سورة الإسراء هذا يقول فرقان سورة الفرقان والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون àwọn múmìnì gidi lẹ́tọ́ ẹgbẹ́ láyẹ̀dẹ̀ ìrìnlẹ̀ máa lọ ìlà àkọ́ wọn ní pé ẹlòmí ìpapọ̀ mọ́rọ̀ àwọn ẹni máa sẹ́bọ̀ wà láyẹ̀ tùlú nà nafsa lẹ́tì harramallahu illa bil haqq mọ́ ẹ̀dẹ̀ nípa ẹ̀ mẹ́tọ́lọ̀ bá lẹ́kẹ́lá sí ilé ìwọ̀ká pa àyàfi pẹ̀lú ìwọ̀ islam bóyá ó páyà bóyá ó sì zìnà lẹ́bí ti níyàwó lé àdótí lọ́kọ́ lé bóyá ó sì kúfùrù àgbẹ́ẹ̀kọ́ wọ́n ẹ̀dẹ̀ ní mọ́ sí zìnà gbogbo àwọn ilé báyìí ìṣe fasad lórí ilẹ̀ ni ṣé báyìí ìṣe fasad ọlọ́run bá rí kẹ́kọ̀ọ́ pé zoharal fasadu filbari walbasha bima kasabat aidin nas yudhiquhum ba'd alladhi amilu la'allahum yarji'un fasadu táwọn èèyàn ṣe ó ní agbára gan ọlọ́run bá rí kẹ́kọ̀ọ́ eléyìí báyìí nínú àwọn ọ̀nà táwọn ẹ̀mọ́ ń gbà balẹ̀ jẹ́ nìyẹn nínú ẹ̀ náà ni alìsìnzá òbí dì kama fi àwọn kama fèsì sí yẹ̀yẹ́ kama fèsì sí yẹ̀yẹ́ ìṣe ìbàjẹ́ lórí ilẹ̀ nínú ẹ̀ ni qatlul anbiya kí ẹ̀ máa pàwọn ànábì ọlọ́run àbẹ́ẹ̀kọ́ ni nínú fasáàdì tó ní agbára ala huquq al-ghayr al-i'tidaa ala huquq al-ghayr kí yẹn máa tayọ àlà sí ìwọ ẹlùmí ọmọdé àbí rẹ̀ jẹ́ ọ tayọ àlà sí ìwọ rẹ̀ ní ẹ ìfí fasad lórí ilẹ̀ ni ọ ń gba dúkìá rẹ̀ lọ́nà àbòsí ọ ń jẹ dúkìá rẹ̀ lọ́nà àbòsí ìtayọ àlà sí ẹ̀tọ́ ọmọ làkejì ni àti tẹ́ bá ń sọ̀rọ̀ nípa human rights human rights àti ìsìláàmù gẹngẹrú ní nǹkan tán pẹ̀lú ma human right ní tó mọ́ kíyàn má right right ìdìdì ní ma ń sàwọn ìbò ìbá human right ní kò gbọ́dọ̀ ṣẹbọ human right ní fẹ́ ọkùnrin right kí ọkùnrin fẹ́ obìnrin fẹ́ ọkùnrin ọkùnrin tí bá ń fẹ́ ọkùnrin kò kìí ṣe ẹ̀tọ́ mẹ́ ọlọ́run ṣe lẹ́tọ̀ fọ́mẹ̀ lẹ́nìyàn ṣe ráìtì ọmọ ẹ̀lẹ́nìyàn ní kọ́kọ́ mẹ́kọ̀ọ́rì láìsí ọmọ ẹ̀lẹ́nìyàn ní kóbìnrin bíbẹ̀rẹ̀ kìí human rights ni nítorí ní human rights human rights human rights yẹn kíjọba fi ọwọ́ sí ọkùnrin ni human rights torí pé kò sínú ìwẹ́ ẹranko nìyẹn bíyàn bá

so ilé ìbáyìí ká máa tayọ àlà sí right ọmọ èèyàn ọmọ èèyàn ọmọ ìlàkejì wa ká máa tayọ àlà sí hukuku ẹ̀ ìwọ rẹ̀ right ẹ̀ tánpé ní ẹ̀tọ́ rẹ̀ wallahi ìṣe ìbàjẹ́ lórí lẹ́ni ìṣìbàjẹ́ lórí lẹ́ni wọ́n yìí sí ìlú náà fi àrùn gbogbo ilé ni wọ́n ma ṣe tí ó bá so wọ́n yìí sí ìlú náà fi àrùn tọ́wọ́ mẹ́yẹn pé wọ́n ń ṣe lórí ilẹ̀

kọ́lọ̀ bàrí kákà máa yọ mà lọ́kàn wọn anábi ní bẹ́ẹ̀ kọlọ́wọ́ sí kó mọ̀ lẹ́wọ̀ la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu min al-ibad walakin yaqbidu al-ilma biqabdi al-ulama bọ́lọ̀wọ́ bàrí kẹlẹ́ jẹ kó mọ̀ lẹ́ orí bọ́lọ̀wọ́ bàrí kẹlẹ́ mọ̀ pa àwọn àfá àwọn olùmọ̀ bọ́lọ̀wọ́ bàrí kẹlẹ́ mọ̀ pa wọn àwọn tọ́lọ̀ bá fi takókó mọ̀ nìyẹn ló fi jẹ́ pé ẹni tó bá ní tolùmọ̀ báwo irú ẹni bẹ́ẹ̀ fẹ́ kírù bú bá wa ní èyàn tó bá láà nídìí olùmọ̀ ajẹ́pọ̀ fẹ́ pàmà wọn ní tó gbọ́lọ̀ ọba lẹ́kẹ́lẹ́ òní kó mọ́lẹ̀ àbí kó kó àwọn olùmọ́lẹ̀ àwọn olùmọ̀ ìkẹlẹ̀ wọ́n wọ́n kó lẹ̀ àbẹ́ẹ̀rí nǹkan ni kí ẹ̀kan ní àwọn olùmọ̀ ó ní wọn dámọ̀ kankan tábàdàn náà bá lékelá gbé ẹ̀sìn lé lọ́wọ́ kọ́wá sàlàyé fún wa al-ulama'u warathatul anbiya anábì láwọn òjì àwọn anábì àwọn àwọn àfà ni wọ́n jogún àwọn anábì ọlọ́run kí náà jogún wa innal awa wa innal anbiya lam yuwarrithu dinaran wala dirhama àwọn anábì ọlọ́run bá ní wọ́n yí wọn tó fáwọn yẹn lógún dírámà àti dínà ìjẹ fáwọn yẹn pé pé wọn táwọn àlẹ́bí ọlọ́run bàbá fílẹ̀ dúkìá wọn gbọ́dọ̀ bí ti sọ́dá pọ̀ ní kódà wọn mọ ọ̀gbọ̀dọ̀ fún wọn. nahnu ma'shara al-anbiya hadith wa sahih muslim la nura àwọn àjọ àlẹ́bí ọlọ́ba ẹni ké jogun wa ní dúkìá yé tàbá àwọn sí àjídàrú nígbàtá ní àbúbákìrì àti wọ́n mọ̀rún sí àbòsí fún àyàn fáwọ́dímà kò pín ogún wọ́n ní fáwọ́dímà wà lọ bá Umaru pé ẹ̀sì sàbòsí fún mi ẹ̀ fún mi lógún bàbá mi ẹ̀dàkùn tí èyàn máa ń jogún àwọn ànẹ́bì ọlọ́run tẹ́lẹ̀ ní tí bá yẹ pẹ́yìn bá ti ya ìyàkúyà àwọn ànẹ́bì ọlọ́run mẹ́yìn pín jogún dúkìá wọn wọ́n mọ́ pín sọ́dákọ̀ ni wọ́n yàtọ̀ ilé ìtànàbí ní àwọn àmà àpá jogun nínú dúkìá wọn ni pé ànábì ni wà innal anbiya lam yuwarrisu dinaran wala dirhaman wà innama warrasu al-ilm ìmọ̀ tí wọ́n gbà látọ̀dọ̀ Ọlọ́run bá ní àwọn àpá jogun lọ́dọ̀ wọn bọ́lọ̀wọ́ bó ṣe kó ìmọ̀lẹ̀ ní pé ọmọ pàwọn àfà hátà ìdàlà yóò kí àìlìmọ̀ títí fátọ́lọ̀ ọba àrẹ́gbẹ̀rẹ̀ òbí ní sẹ́ olùmọ̀ká kùdó ìlẹ̀ mẹ́ gbogbo ọlọ́wọ́ pàyẹ̀rẹ̀ wàhálà wá dé ìtàkọ̀ọ́dà náà sọ̀rọ̀ ó sàn jù hálà àwọn aláìmọ̀kan bí ìjàbàtà láwọn yọ́mọ̀ amúlò lórí àwọn aláìmọ̀kan bí àbíbù markaz láwọn fasu eh, ilu àwọn yóò máa bèèrè bèèrè lọ́wọ́ fa afta òjò bèèrè ẹ̀yìn wọ́n ma mú fásitọ́wà láì nema fàgọ́lù wọ́n sọnù fasádù ni ẹ wa a wọ́n sì máa sọ àwọn èèyàn nù ìsádù ni ẹ wa afsadu fasádù wa afsádù àwọn gẹ́gẹ́ fún àwọn bàjẹ́ wọ́n sọnù wọ́n tó ń bayí àwọn èèyàn jẹ́ sọ́rọ̀ jẹ́ pé àtíkìyàn ma se fatuwa láì nema kẹ́ bí ó lè fatuwa. nípa ẹ̀rẹ̀ ẹ̀sìn kọ wá mẹ́ni ma kọ ma dáhùn rẹ̀ inú àwọn wàyí sídú na fi ardi rọwà in ba yí àwọn ẹ̀jẹ́ àríọ̀bá yàwọn ẹ̀jẹ́ in ba lẹ̀ jẹ́ àríọ̀bá yẹ̀jẹ́ wàyí sídú na fi ardi wọ́n ba lẹ̀ jẹ́ ṣíra ní sí ọlọ́bà ní kíra kọ́dá wọn kí kó la kún mẹ́ ṣíra ní sí ọlọ́wọ́ bá ní ulaika wọ́n sófò àwọn gan lẹ́ni òfò ulaika humul khasirun àwọn yìí gan ìdánpẹ̀ ní al-khusran òun náà ni nuqsanu mali tajir owó tí ẹni tí ń ṣòwò dídí ṣòwò owó yẹn kọ́ máa dínkù ìdánpẹ̀ ní khusran yẹn ẹgbẹ̀rún ni ó sọ́ọ̀tì tẹ́gbẹ̀ yẹn ni pé naqasa maluhu owó tó yẹ kó rí níbi ọjà owó èèyàn isi ìsẹ̀ tó yẹ kó lékún tó bá dínkùn oníyàn sọ tàbí tí gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ sí pé òun náà ó ṣe rí ibú ayé àtàkìyàmà ó kó rí àjẹ́nà kò rí ó sòfà bí òsòkò ó kó rí àánú ọlọ́ba ó kó lékún ó ń dínkù pẹ̀lú eléyìí báyìí àfáwà Abdullahi ibn Abbas radiyallahu anhu wọ́n fọ́ wa ní kọ́ìdà sani bí báyìí táàfi máa ma túnmà al-Qur'an àbábẹ́ túnmà al-Qur'an wípé wọ́n ní gbogbo àwọn nǹkan báyìí tó lọ́wọ́ bá wọ́n ní gbogbo àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí tọ́lọ̀ wà ní gẹ́gẹ́ bá ti ń sọ nípa àwọn tí ò kí ń ṣe àwọn mọ̀mìnì wọ́n ní kullu shay'in nasabahu Allahu ila ghairi ahli islam gbogbo tọ́lọ̀ ọba ní gẹ́gẹ́ bá ti fi ti sọ́dọ̀ àwọn tí ò kí ń ṣe mùsùlùmí nínú al-Qur'an nínú ọ̀rọ̀ lọ́ọ̀ba gbogbo orú àwọn tọ́lọ̀ níbúnú àwọn orúkọ mithlu khasir ẹgẹ́ bí khasir rẹ̀ tó sọ́pọ̀ gbogbo àwọn kọba ìtọ́lọ̀ màrígá bá bìtì sọ́rọ̀ àwọn tí ó kìí ṣe mùsùlùmí fa iná ma yá ní bí i alkufru kufru lọ́wọ́ bá nígbà lérò so hulaika humul khasirun ay hulaika Ibn Abbas rí kó yíwa bẹ́ẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí gbogbo nǹkan tọ́rọ bá nìkẹ́lá bá ti fi ń ti sọ́dọ̀ àwọn tí ò kí ń ṣe mùsùlùmí ló kọ báyìí ẹgẹ́ bí kọ́sì nítọ́rọ bá gbà lérò bẹ́ẹ̀ ni wọ́n ni wà máa nẹ sábà wùlà alì Islam gbogbo ni nítọ́rọ bá nìkẹ́lá gbà lérò pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni kìí òfó tí wọ́n ẹ̀ṣẹ̀ ní wọn ìjáde kó ní islam a jẹ́ pé ibùn àbájú ń kọ́ abájú máa túkùrá nílé tàbárí alfasikun nínú alkùnrán tó wáyé pọ́dọ̀ àwọn kèfèrè lọ́wọ́ bàrí gẹ́gẹ́ bíntì sí fiskul bẹ̀yẹ fiskul akbar ni fiskul tó gbé ìjáde kó ní islam ni alfasikun bẹ̀yẹ alkafirun ni tàbárí azọlimun tọ́lọ̀ bàrí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ń sọ pé ọ̀dọ̀ àwọn kèfèrè ló fìtì sí zulmun bẹ̀yẹ azulmul akbar ni zulmun tó gbé ìjáde kó ní islam ni kò tí ì báyìí sí àmọ́ gbogbo àwọn alfáàzù yìí tàbá rí tọ́lọ̀ bàrígá bá fi ń tì sí àwọn tó jẹ́ mùsùlùmí ẹ̀ṣẹ̀ ni zulmù asghar ni ẹ́ tọ́lọ̀ bàrígá bá lo kúfùrù gan kúfùrù dúnà kúfùrù ni tọ́lọ̀ bàrígá bá lo fískù gan fískù asghar ni kódà tọ́lọ̀ bàrígá bá lo nìfà nìfà kún amẹ́lì ni tàbí Abdullahi ibn Abbas tí ó lè báyìí ó ní àgbóyí ulaika humul khasirun tó abẹ́lọ́wọ̀ bá dìkẹ́lá kọ́nàbà kí ọmọdé kí a wà nínú àwọn tí wọ́n sókò ní ayé àtàjẹ́ ọjọ́ gbọ́dà kìyàmà mi lọ́jọ́ ti lọ gan agbóhun ẹ̀fà ti kọjá ìṣẹ́jú méjì báyìí a níláǹfààní àti sídìkìkà tó abẹ́lọ́wọ̀ bá dìkẹ́lá ilé tí a sọ yìí abẹ́lọ́wọ̀ bá dìkẹ́lá kọ́nàbà kó fi sínú òṣùwọ̀n sẹ́rẹ̀ nǹkan kan

ànífẹ́ ah, sùn lọ tí ìbá ti kóòrùn ń bá wá kápá wa pátápátá ríra ní sí so gbogbo bá ti jẹ́ pé tí ìbá ti rí òkèrin kílọ́kílọ́ náà wá ká kánàlẹ́ ká sọ̀rọ̀ àmá nítorí pẹ̀lú àmà gbogbo ilé ìbáyìí náà à ń jẹ̀mí ara wa ń pa à ń jẹ̀mí ara wa lóbo nítorí tọ́lọ́ ọ̀bá ní kò rọrùn ó nira àbẹ́ọ̀kọ́ ni abẹ́lọ̀bà fọ́lọ̀ la ilaha illallah a ní ìparí ìkéde kékeré kan bẹ tí Allah ti kéde fún wa insha Allah ó súnmọ́ kọmọ́ sí tafsiru lọ́la súnmọ́ kọmọ́ sí tafsiru lọ́la nǹkan tó fà ò ní pé a ní prógrámù kan lórí rédíò a ní aago márùn-ún sí aago márùn-ún ẹ̀fẹ̀ insha so ẹ̀bá àsìkò tafsiru náà lélẹ́yìí ká tó padà dé tàbá parí ẹgbẹ́ márùn àbọ̀ ká tó padà dé láti dọ̀fà síra ìpínlẹ̀ mẹ́rin tó bí after six so a ní láǹfààní àti wá sí tafsir lọ́la insha Allah ṣebí tá láǹfààní àti wà ní abẹ́lọ́bà lè gbá kọ́lọ́bà kí ó má jọba ní látàrí abẹ́lọ́bà kọ́lọ́bà lè kọ́lá kí ó má bà níyàn wá jẹ́ ní gbogbo àwọn ilé tàbá ń ṣe ní iṣẹ́ torí pé gbogbo bí kí ní ìsinira tó yìí wallahi àbí ìyẹn lè ṣe wàhálà bébà ní sí òun ló burú jùlọ torípé wàláì tíyàn bá fi ń ṣe wàhálà báyìí tíyàn ń pariwo tí lásìkò tíyàn ń gbáwẹ̀ ó tó wá jásìkò tí àwẹ̀ mọ́ ń gbóyàn táwẹ̀ sí mọ́ ń bọ́ sára tẹ̀gbẹ́gbẹ́ lè dábà ń ṣe láàárọ̀ ọba dìrọ̀ ńlá padà gbúrò rẹ̀ àsìkò tíyàn mọ́ ń gbúrò rẹ̀ gan ni gbogbo àárọ̀ yẹn igbó mọ́ ń le tó wá jásìkò yẹn ni tó wá ń ṣe èèyàn tó wá ń pariwo yẹn sí ẹgbẹ́ káníyàn mọ́ dáa lábẹ́lọ́bà ìjọlá àníyàn ló pàtàkì lẹ́yìn tí tẹ́bá ti dá lábẹ́lọ́bà kọ́lọ̀wọ́ bà ní ẹwà jẹ́ rárá èsù jẹ ní bó sì bà ní ẹwà jẹ́ ní ọmọ wá káàkiri yóò sáré wájú sí wọlé sí àníyàwà tó sì bà jẹ́ lábẹ́lọ́bà ìjọlá kọ́lọ̀wọ́ jẹ́ gbé sì jẹ wá lérí wípé wàláì kò sọ́rọ̀ ọ̀nà ni ẹ́sòkò ní ọlọ́bà tí ìrà lè ṣe bẹ́ẹ̀ tí ìrìn sàdúrú iṣẹ́ yìí tẹ́sùwá fi àníyàn kárí ní ká gbọ́ mi ká lè mọ̀ wá fi sí ìrìn lẹ́mìí síbà ní ṣòwò èèyàn pàdánù sẹ́ni abẹ́rẹ́ makọ́nà kọmọ́ sí mẹ́fún wọn la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tawarin tó ní ìbéèrè kan sí méjì wálé sọ́ra. àbẹ̀rẹ̀ mi méjì àkọ́kọ́ ẹ̀rọ̀gbọ́n bá ṣe tẹ̀síìrì àdìsí tí àdáṣọ́ sọ́lá ti sọ pé tó náà máa lọ sí ìlú kan wálé tí ò bá pé tó bá kíní mọ̀ ní ṣèdájọ́ tó lọ pé àkùnrán tó bá rẹ̀ gbọ́ àti tó wá sọ nígbà pé pàdúrà fi pàdúrà yìí gẹ́gẹ́ ní sábẹ́ pé ìjẹ́ nínú ẹ̀sìn ní ní tó sọ pé pàdúrà yìí ni àbí níbi mọ̀ámẹ́lẹ̀ tó wá sọ pé nínú ẹ̀sìn ní jẹ́ pé tó tó wá tó fà wá náà fà wá náà wá sọ pé àmọ̀dìlá káyìí tó wá náà àmọ̀dì kí àmọ̀dì tá aláwọ̀ ní ẹlẹ́kejì gbàtẹ́ sọ̀rọ̀ nípa fúnra àwọn ìjọ tí wọ́n pín pé ah, ọlọ́run àìsọ ní pé ká má pín so àwọn ìjọ kan mọ́ wọ́n lù ní pélé lọ ọlọ́run bá ló ní ká má pín nísìnyí ànẹ́bí sọ pé tó bá di kẹyìn àwọn ọjọ́ wọn pín sí seventy three three so ọmọ wa fi ta ko àdìsẹ pé ọlọ́run á má pín ànẹ́bí ní ìjọ wọn pín so ẹ̀rọ àdàlẹ́ yìí nípa. alhamdulilayi so ìbéèrè tó pàtàkì ni àwọn ìbéèrè tó bẹ̀rẹ̀ ríra lákọ̀ọ́kọ́ wọ́n ní hadithu mu'adh bin jabal tánàbí sallallahu alaihi wasallam mara níṣẹ́ lòṣìṣà anábíwá ní tọba débẹ̀ kí lọ́mọ bí ìṣèdájọ́ lọ bá dọ̀n pẹ̀lúhun wọ́n ma fi alkùnrin ìdájọ́ láàrin àwọn èèyàn hadithun mọ̀wùdó rẹ̀ àdíìsí ò lálàáfíà àdíìsí àgbélẹ̀rọ àdíìsí yọ̀dúrù bẹ́ẹ̀nà ṣẹ̀dídì dọ́ẹ̀fí wà bẹ́ẹ̀nà lọ́gbẹ̀ àdíìsí ní orin láàrin dọ́ẹ̀fù tó ní agbára dọ́ẹ̀fù jídà dọ́ẹ̀fù ṣẹ̀dídì àti láàrin wọ́gbẹ̀ àdíìsí ò jẹ́ àti ẹ̀kọ́kọ́ lè gbájẹ́sì lálàáfíà wọn òun wó náà tó bá wá jẹ́ kó ti ẹ̀wà lálàáfíà gan ṣẹ̀pá tí ó kọ̀ lálàáfíà ṣùgbọ́n àlàfáàdì síhà sí nǹkan tí ń sọ ní wípé wọ́n mọ̀ fi làákàyè òun wọ́n mọ̀ fi takẹ̀sì

ẹ̀rí ń bẹ tó ní amámugbó tó nígbà tí márùn ún sọ̀rọ̀ nípa kọmúrù ó ní gbogbo tó bá ti ń kọmárọ̀ làákàyèyàn gbogbo tí bá ti ń dáwọ́ bò làákàyèyàn mẹ́lẹ̀ tí ó tẹ́yàn bá ṣe tán tí ó dá làákàyèyàn rú wọ́n ń pè ní kọmúrù ajẹ́pẹ́ta bá ti ń kakọ́ náà bá ní kíláṣì kọmúrù ní èèwọ̀ gbogbo tó bá ti lè fọ́ bá làákàyèyàn láti gẹ́ni cocaine ọmọ fọ́ ọba làkẹ́yà bí èké fọ́ ọba làkẹ́yà èyí òun gẹ̀gẹ̀ náà ń pè ní pé yẹn gbọ́ fífín yìí a jẹ́ pé ìdájọ́ ta bá fún ọtí òun láfún gbó láfún kẹni láfún cocaine àti gbogbo tó bá mú pátápátá kódà kẹyẹ pá gbó ni wọ́n pè é ẹbí yọnu àgbó kan bẹ wọ́n pè ní ẹbí yọnu àfà ẹ̀rẹ́ ẹ̀bá bí yọnu táwọn alẹ́ òun dìí aláì èyàn mọ̀ rí nǹkan yọkan dí nǹkan mẹ́fà ilẹ̀ ó ti ga lójú yẹ̀bí sánmà ní ó ní agbára o aláyọ̀lágbára gidi gan ó ní agbára gan gbogbo àwọn nǹkan báyìí tó pé yóò kó dàmú báyà tí tí láàkáyọ̀ dàrú àfà níjọ́gà mú kí ní nǹkan lọ́nkọ́ orí yẹ̀ nínú ọmọ ibi tí máa ń sèyàn ìgbà ya wà ní òníyà hekman so ẹni tí wọ́n ń ta ń gbà yẹn ìgbà yẹn ẹ̀ẹ́sẹ̀ níbi kí bàbá nípa mú ha èmi sì rò mo strong ó ní kákàrà present lásán láì kádàrà yọ láti inú kára àtúndànù pé ó ti tó bá ọ̀nà mọ́lẹ̀ àìmí kí ló tó bá wọn èmi ó jí sẹ́nu èèyàn mọ̀ yọ dáadáa ní ní mọ̀ lẹ́nu àbá wàlá n wàláì ìtẹ́rù tó torí pé tí bá gbé ẹsẹ̀ kan òkìtì ní àbá wàláì kẹrí wọ́n gbé mi délé ni mo sùn láti ìgbà tí mo ti lo kíní di àsùn bá àjọ kìtì ní kíní ń burú gan o so gbogbo àwọn nǹkan báyìí bá ti ń kó lẹ́bàá láàkáyì ń ta bá délẹ̀ pé ọtí hmm? ọtí ìdítà ti yọ̀dájọ́ ṣe ń pé àgbóyé kìtàbà àti súnà náà ni alìmọ́rí násù pé igbó ṣùgbọ́n a ní násù fún kọmùrù násù kọmùrù násù gbó kò yíba ní tèyí so irú nǹkan báwọn láwùsọ́ha aláàtìrọ́dì síhà pé káàkiri ẹ̀ sọ pé sẹ̀gbé àwọn àbá òsùn náà gbàmí tó bá fẹ́ kànyà pátápátá légun ẹ̀yìn ọkọ̀ sọ wọn kìí yóò rí bẹ́ẹ̀ wá tó bá tẹ̀ rí bẹ́ẹ̀ náà pé tàbá ti kọ́kọ́ fún ọmọ bí torí kò ibi tó tún lè sá sí gan tó mọ̀ pé kọ̀sẹ́ rí mẹ́ ìjẹun ká tí ọ̀wá pé tí ó bá rí sí yẹ́ pé gbogbo ọ̀nà tí a ní ìjọpọ̀ nǹkan ẹ̀dà kò dá so àdéhùn yẹn kò lálàáfíà kì í ṣe mẹ́ta lè fi sọ́nà nẹ́bí sọ́nà sọ́nà so ẹlẹ́ẹ̀kejì òní pé wọ́n bèèrè pé wọ́n ní ọlọ́run bá àdékẹ́lá ní ká mọ̀ pín ànẹ́bí láàpín ẹ̀dàkùn sáàdébì fi mọ̀ takọ ọlọ́run báyìí ọlọ́run ní ká mọ̀ pín ànẹ́bí wá láàpín tí so wọ́n ni kí ni ìbáta tí ó wà láàrin ọ̀rọ̀ méjèèjì so ẹni tó bá sọ nǹkan báyìí a yẹ pé ó yàlá ìmọ̀kan nípa ẹ̀sìn àti nípa ọ̀nà tí a ń gbà gbé ọ̀rọ̀ kalẹ̀ àtọ̀rọ̀ táǹgbà sọ̀rọ̀ táǹgbà gbàgbọ̀ amánẹ́bí ń jẹ́ kó wáyé wa wípé nínú àtẹ̀kìdírù káwọ́ní nínú ìpè gbogbo ọlọ́run pé nǹkan ọmọ ẹbẹ o ní pé o ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra o ẹ́pìn o ẹ o ìpínpín ó bẹ̀rẹ̀ sí yí o ẹ̀yin ṣọ́ra yẹn má wà náà àwọn tí ó o ẹ tààrẹ o àmẹ́ tààrẹ a ma sàárẹ̀ káwọ́nán àbá ní ma sàárẹ̀ káwọ́nán sọ́wọ́ ní ká ma sàárẹ̀ nù ẹ́ ìtumọ̀ ní yọ ma ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ ṣọ́ra yín ẹ má sàárẹ̀ gbogbo àwọn gájá bá ti rẹ sá fún kẹ́ fi sàárẹ̀ ẹ má fi ṣe ṣùgbọ́n kí o ọmọ ènìyàn ọmọ ìdíkini so eléyìí náà ń pè ní al'amurul kauni wal'amurul shari'i

ọlọ́run sì ní ká má jẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ lọ́nà takora wọn àbí ọlọ́run ọba ṣe kíni ó ní a má jẹlẹ́dẹ̀ ó ìsún dá ẹlẹ́dẹ̀ ọlọ́run bá ní a má ṣe kúfùrù ó dẹ̀ tó já kúfùrù dídá tọ́lọ́run bá lékẹ́lá já kúfùrù tọ́lọ́run bá jẹlẹ́dẹ̀ tọ́lọ́run ní ká má ṣe ọlọ́run bá lékẹ́lá fẹ́ so anẹ́bìjọ́ pé wọ́n yí pé inú àdẹ́wò tí a pè é ẹ̀yin mùsùlùmí o ẹ ṣọ́ra o nígbàtẹ́ bá ti pín nígbàtí mùsùlùmí bá pín ọ̀nà owó lẹ́yìn ọmọ rìn tó rápín ìṣọ́gbọ́dá abẹ́dá sí yẹn apín àbá pín àrẹ́bíwá ti sọ fún wa nǹkan tí ó ṣẹlẹ̀ rẹ̀ o àrẹ́yìn mùsùlùmí fa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ ogun tẹ́lò sí tẹ́ẹ̀bí ní sérí bú ni pé súnlẹ̀mí ànẹ́bì ní o man kana ala mithli ma ana alayhi al wa ashabi eh en tó bá wà lórí nǹkan de na nabi wà lórí àtàwọn sahaba mi nìkan níjọ́ tí yóò là o òun ni ma wákàtí òun ni ke ma ture pe se ba ni sinu nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan sọ̀rọ̀ nípa a bí nǹkan bí bọ́lọ̀ bá lè káàkiri pé ìwúwọ́ lọ́mà ti kádàrà pé nǹkan ṣẹlẹ̀ nǹkan wọ́n sọ pé tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ wọ́n báyìí lẹ́sì ṣe sí bá rẹ̀ sọ kéde pé ó ń tí ẹ̀ bá tó bá fi tábà ìwé àṣà máa lè fáàbù tí kò ti bọ́ sí ju ọdẹ ìwọ̀n lẹ́ẹ̀kì pé èèyàn lè ra ó lè ra ajá kúrò mẹ́rọ bí sọ lọ ọgbà owó nígbà tí ó ẹwẹ́ lọ sílẹ̀ pé kí wọ́n wá ní mẹ́lẹ́ fún ẹ̀yà àwọn ẹ̀kọ́ tó ń bá wọn sẹ́lẹ̀. sí ọ lè rajà torí ẹ̀. èyí tó lè rajà torí ẹ̀ ẹlẹ́kẹta ni pé nígbà tẹ́lẹ̀ ní láyé àkọ́kọ́ rẹ̀ sọ pé a máa ń jà rẹ̀ ìyẹn lè ní pípọ̀ àwọn ẹbí yìí àbẹ̀ yàrá ti kẹ́kẹ́ láti ọ̀sẹ̀ pọ̀ ní ọ̀rọ̀ wá rọ̀ pé àwọn oṣù òkú ẹ̀wá ní àjá aláṣẹ fún mi kò ní aṣọ òkú wájúwájú bá àwọn òní lọ wọ́n wá jẹ́ pé àwọn ẹni yìí mo lọ pípọ̀ tẹ́lẹ̀ pípọ̀ kan lọ sí ibi ọkọ̀ tó kú yìí bàbá àgbà jẹ́ gbogbo ẹbí tí mo fúnra tẹ́lẹ̀ wọ́n jọ pa tó wà lórí káàkiri lẹ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ kó wá lọ tó jẹ pé òkú ni wọ́n lọ sí ẹni yẹn tí ò bá lọ títí ìdájọ́ rẹ̀ náà ìbéèrè alákọ̀ọ́kọ́ mo sì bàbí kí alákọ̀ọ́kọ́ ewé asà náà ewé tábà àbí hmm. wọ́n ní ìdí ẹ̀rẹ́ ti sàgbó wá lè rí ni pé nínú ṣẹ̀ríà ẹ̀ntàfọ́ ní ṣẹ̀ríà obìnrin pé ewé tábà yẹn ṣé tẹ́yàn bá mú àbí tẹ́yàn bá jẹ ṣé ó máa ń dà làákàyè láàmú ṣó máa ń kóyàn ní ríra ṣó máa ń húnyàn ní ríra ṣó máa ń húnyàn ta gẹ́gẹ́ ṣó máa ń síbẹ̀ tó bá jẹ́ pé ewé tábà ṣe ewé ásà mo mà nítorí kéèdà fún làkáyì èyàn olè mú sìgá tàṣì kọ́ ma ṣe kátàkátà àbí tí wọ́n bá mú sìgá ńlá o sìgá gbó tó bá jẹ́ pé sìgá lásán ni sígírẹ́tì ni kò ní mú ìyàn ká gẹ́gẹ́ a jẹ́ pé pẹ̀lú sìgá ewé tábà ò mú ìyàn ta gẹ́gẹ́ tó bá jẹ́ pé ó ṣe bá ní àmọ́tọ́ ẹgbẹ́ tẹ́yàn bá mú sẹ́nu àbí bá mọ́ mú ìyàn ta àrèmọ̀wé tábà ṣùgbọ́n tó bá jẹ́ pé ewé tábà yìí kò mú ìyẹ̀ta gẹ́gẹ́ kò bá láfíà ara kò ṣe kéré gangan ẹ̀dùn ìdámà yìí sì tó sáà lè fi kíagbó àlè fi kíagbó ṣùgbọ́n ewé tábà yìí fi wá ń ṣe sìgá ọ̀nà wá ní sìgá ọ̀gbàdá kò sí nǹkan tí sìgá ò fi dáa ju wípé sìgá èéfí ó ní símú yóò gbogbo elétò rere ayé wọ́n tí kó rẹ̀ pé inú tó burú jù tó yára pàyàn jù láyé tó sì yára pàìsàn síyàn lára jù láyé oní sígírẹ́tì wà kódà lẹ́nu àná sí òní pẹ́sidẹ́ntì wa Ọ̀sínbàjò ó ti sáìnì òfin kan báyìí àwọn bíi àwọn òfin mẹ́jọ báyìí lórí ọ̀rọ̀ pẹ́lẹ̀ fún fẹ́ dé sìgá gbogbo ẹ̀ ni mo láǹfààní àti kà ní àárọ̀ yìí bẹ́yẹ kò fẹ́ dé sìgá nítorí pé wọ́n ṣe World Health Organization wọ́n ṣe wọ́n ṣe celebrate ọjọ́ World Health Organization wù so nínú àwọn nǹkan tán wá tí wọ́n sọ̀rọ̀ lé lórí ń bẹ̀ o ní bí sìgá ṣe ń pa wọ́n estimate mo ti gbàgbé millions of èèyàn tán ní sìgá ń pa sí sìgá ń pa lágbàáyé lọ́dún millions of èèyàn so inú àwọn ọ̀nà tí Nàìjíríà wá wọ́n wípé àwọn lè gbà láti fi dín nǹkan yìí kù ní pé wọ́n wá gbé àwọn òfin bí mẹ́jọ kan kalẹ̀ fún sìgá gbogbo òfin yìí náà gbogbo òfin yìí náà so wọ́n kàn wọ́n kàn òfin dé ní wọ́n ní kí àmọ́ mọ̀ sìgá o wọ́n kàn pé ẹ̀gbọ́dọ̀ máa mú níbi public places ẹ̀gbọ́dọ̀ máa mú ní ilé ìwòsàn ẹ̀gbọ́dọ̀ máa mú ní skúl ẹ̀gbọ́dọ̀ máa mú ní ilé ìgbafẹ́ ẹ̀gbọ́dọ̀ máa mú ní stadium mẹ́sí ń tànà nù ẹ̀gbọ́dọ̀ tàfọ́ ma tí ìbá ti sọ ọmọdún tí ọba ti pọ̀ ọmọdún mẹ́rìndínlógún méjìdínlógún ẹ̀gbọ́dọ̀ tàfọ́ oye bá ti pọ̀ ọmọdún méjìdínlógún ó lè sorí bú àwọn òfin nàìjíríà gbáyé láyé mẹ́bàá ti pọ̀ ọmọdún méjì tọ́tọ́ bá fẹ́ para rẹ̀ ó lè para rẹ̀ ẹ̀tọ́ ìjọba ẹ̀sìn kò gbogbo nǹkan lọ́mọdún òfin burúkú pé ọmọdún méjìdínlógún nìkan ni òlé ṣe àwọn mẹ́rin bá ti kọmọdún irú àwọn yìí nìsìn nínú òfin Nàìjíríà alẹ́fẹ́sìgá alẹ́parawa òwúrí báyìí sí àwọn òfin burúkú wọ́n sáwà dé báyẹn so àwọn tí bá ń ta wọn gbọ́dọ̀ so wọ́n dẹ̀ ní àwọn òfin tẹ́ gbé ká àwọn ọlọ́sàkà gbogbo ẹ̀sá nǹkan tó mẹ́fà lọ́mọ̀ ní pé kódà gbogbo àgbáyé lọ́mọ̀ gbogbo tí mo bá débẹ̀ ní pé sìgá ó ń kó bára àrí ẹ̀kọ́ ni kódà níbi páálí sìgá níbi páálí sìgá ó kọ síbẹ̀ pé so wọ́n ní Federal Ministry of Health warns that smokers are liable to die young àwọn smokers wọ́n ní Federal Ministry of Health yẹni pé àwọn àì ministry tí ń mójútó ètò lera àwọn ìgbìmọ̀ tí ń mójútó ètò lera ní Nàìjíríà wọ́n ti kìlọ̀ wọ́n ti kìlọ̀ wípé ẹni tí bá mu sìgá lè kú rèwerèwe pé smokers are liable to die young wọ́n kàfó ní sìgá kan àwọn ní àpá smokers are liable to live long mo ní kan tí kan ti tí ó ojú para pé smokers are liable to live long ah ní wàláì èsù ti jókòó tí ọ kò sí pálí ìsìgá tó lára òfin náà bíde ìsìgá nù pé ẹgbọ́nà kọ́ sára ìsìgá yẹ́ bẹ̀rẹ̀ and not to be sold ẹgbọ́nà tápọ̀ mọ́ tí ó bá ti pé 18 years ẹ̀rì tó rà kọ́ sí bẹ̀rẹ̀ tán bá rí ẹgbẹ́ àwọn ilé ìsìgá àbílẹ̀ ọ̀tí ìtọ́kọ̀ 18 plus ìtumọ̀ tán gbà lérò yẹ pé ẹwọ́ tó lè ra ò ìwọ́n tó bá ti kún ọdún méjìdínlógún jù bẹ́ẹ̀ lọ pé ọgbọ́n tápọ̀ below 18 so nígbà tó ti wá rí báyẹn ìdájọ́ ṣẹ̀ríà ní pé gbogbo tí ó bá ti kó palára bára ẹ̀ ìwọ ni haram ní ẹgbọ̀rẹ̀ débẹ̀ tí sì bá ti jẹ́ haram ní tòlójú wá bẹ̀rẹ̀ pé tó bá ń pé ewé tábà yìí tó bá ń pé kò sí gẹ̀gẹ̀ fara tó ń pé ẹnu iná tí wọ́n gbé gorí ẹ̀ èéfì òun ní kó bára tí ń ba ara jẹ́ kí ti pé ewé tábà gangan àjẹpé ewé àwọn bá pé ewé ń mọ́ ní aburú tí ń ṣe fara àjẹpá àgbọ̀rọ̀ ṣàkó wọ́n ní ìjẹ́ tíyàn bá ní síyàn lè sì torí pé ó ní oko tó fẹ́ máa sọ ó sì torí ẹ̀kọ́ rajá ajá tí wọ́n bá sọ oko rẹ̀ tí ó kàn ju ajá òun sínú oko tájá yẹn wọ́n sọ gbogbo àwọn tí wọ́n sọ oko rẹ̀ kóòm gbogbo àwọn àrùn ẹranko míì tí wọ́n lè fẹ́ wá ba oko jẹ́ bí ọ̀yà bí èkúté bí aya gbogbo àwọn kaba wọ́n ní síyàn lè sì torí ẹ̀kọ́ rajá bẹ́ẹ̀ ni lára àwọn ọ̀nà mẹ́ta tí ìṣẹ̀rẹ́ yọ̀ǹda fún wa káfí torí ẹ̀sìn ajá òní wọlé báyìí èyàn bá àmọ́ kódà èyàn bá àmọ́ májá lọlé èyàn bá sì jùlẹ̀ sóko tí èyàn bá kà máa mú lọlé ó lẹ́kọ̀ọ́ kì í pé èyàn pínlẹ̀ tí ó máa káàkiri gbogbo lé yóò níbi tí ó máa gbé so nínú àwọn ọ̀nà tí a lè gbà ajá ni ajá tí èyàn rà láti wọ́n fi sọ nǹkan nǹkan nǹkan ọ̀sìn kalbun mashiya síbẹ̀ ní sí so inú ẹ̀ nìyẹn náà wà inú ẹ̀ ni ẹlẹ́kẹta ni ajá tí èyàn rà láti fi sọdẹ kalbun sọ́ìdì mọ́ra jáàsì mo pa ẹran ọ̀tọ̀ọ̀nù ṣẹ̀ríà so ẹlẹ́ẹ̀kẹta ojú àbí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀hẹ́ wọ́n ní nígbà táà ń sọ̀rọ̀ nípa síso mọ́lẹ́rí pọ̀ pípé tó pé ṣe ẹni tó wá jẹ́ sí pé ìsọmọ́lẹ́rí pọ̀ tí ẹ̀ ibi tí wọ́n ibi tó padà wá sí ni pé òkúkú fún wọn mọ̀lẹ́bí òkú tó wá kú nù mọ̀lẹ́bí yìí ẹni yìí sí ojúṣe tí èyàn máa ń ṣe fún mọ̀lẹ́bí tó bá kú àbókù mùsùlùmí tó bá kú sí tán tó bá ní tó aṣòkú àwa ní ìrọ̀ eléyìí aṣòkú wọn bá ṣẹ̀rí àmọ́ a sìnkú ní ń bẹ a kì í sòkú a máa ń sìnkú ni adẹ́tí ti kú tán mo ti ṣe gúnjọ́ ẹkí ń ṣe tán inú ní báyìí sòkú wọn ni eléyìí báyìí wà ní òkú yìí sì ní àgbà mọ̀lẹ́bí ni bí pé bá lé ni ẹ́ eh, olórí mọ̀lẹ́bí ni débi pé gbogbo mọ̀lẹ́bí ni ó tàti ó ti torí nǹkan báyẹ̀ wá látọ̀nà tó jìn èyí sì pàdé àwọn tó pọ̀ mẹ́ wọ́n tí wọ́n ti torí bẹ́ẹ̀ kọ tó sì mọ̀ pé kò sí ìrìnàtà jẹ́ tìtorí ẹ̀ wá lé tìtorí òkú ìlọ sí ẹ̀nà lè tìtorí ẹ̀ lọ lé èyàn lè tìtorí ẹ̀ lọ lé àmìyàn lè tìtorí pìyàn fẹ́ mọ̀lẹ́bí wọn lọ lé èyàn lè tìtorí ẹ̀ lọ lé àníyàn lè yóò kàn tó sì pé mo fẹ́ lọ mọ̀lẹ́bí pé àwọn nílágbájá ọ̀wà àwọn nílágbájá ọ̀wà mo kàn fẹ́ lọ mọ̀ ó túmọ̀ sí pé tí n bá ti débẹ̀ tààkà kíra lásán ẹ̀jọ́ nílá máa ń sìn síwájú kan tó bẹ̀rẹ̀ òkú ni ìjọ padà èyí bá wọn ìrì wípé àníyàn mi mú mú ṣe pé àmọ̀kàn tó bá kí náà ni mo ti wá ti ríra sí pé kò sì wọ́pọ̀ wọ́lẹ̀ ń bọ̀ wá sí sí òkú ilé wádìí òkú o àwọn ọmọkàn wá ṣe ojúṣe jẹ́ bí mẹ́lẹ́bí ẹkùjọ́ mẹ́ta ìpẹ̀lẹ̀ kankan so tí bá ti kí ń tán báyìí tàbí ríra tán mọ́ ń lọnu torí mi ò wá torí òkú torí tí mo fi wá ni mo dẹ̀ sí parí assignment mi ìfẹ́ àǹfẹ́wé kò sí yẹ báyìí so èyí wèé ṣe ìyà mọ̀lẹ́bí kódà nínú àwọn ọ̀nà tí a ń pàtó mọ̀lẹ́bí ni òyìnbá ti insha Allah ta'ala padà débi ọ̀rọ̀ mọ̀lẹ́bí a padà sàlàyé ní kòsówé ṣe bá e òun amara nìkan ni in tí ọlọ́mà lè yàpá wá láti mọ́kànlá pẹ̀lú insha Allah tó sọ̀rọ̀ nípa gẹ́gẹ́gẹ́gẹ́ lórí báyìí sí àpapà àtàlàyé nínú àwọn ọ̀nà tí ẹ máa ń gbà so mọ̀lẹ́bí pọ̀ ní pé tẹ bá rí mọ̀lẹ́bí yìí tí ń sàbúrú kẹ́kọ̀ọ́ fún kẹ́kọ̀ọ́ pé ẹbọ lẹ́ ń ṣe yìí èèyàn gbọ́dọ̀ máa yẹsẹ́ wò èèyàn gbọ́dọ̀ máa so nǹkan kẹ́nu ọ̀nà èèyàn gbọ́dọ̀ dákẹ́ ẹ̀ ń pé àà ah, kódà ń gbàtà ń sókú bàbá kìíní kódà kọ̀ wá ẹ̀ àwọn ni wọ́n sì ní a máa so mẹ́lẹ́bí pọ̀ sí ìwọ̀n so mẹ́lẹ́bí pọ̀ à ń so pọ̀ ilẹ̀ ń yà ilẹ̀ ń já mẹ́lẹ́bí gbọ́dọ̀ máa wo mẹ́lẹ́bí èèyàn ní ìrànkọ́ máa sabú àbí tí ó bá rí mẹ́lẹ́bí ní nìsìn tí bá wọnú kò tó lọ ṣe inú mọ̀sù mẹ́lẹ́bí pé kí ìrànkí kí ni ẹjọ́ máa tó wọ́n bá mọ̀ pé ọ̀dá àti káṣe kí ni kájí ọmọ pé kọ̀dá káṣì jí kọmọ̀ pé ilé ìbáyìí yóò hún yàn lọ́dọ̀ ọlọ́ọ̀bá yóò jẹ́ kí yàn rí ibi ọlọ́ọ̀bá ó yé báyìí nìkan so yíò ṣe pé yàn so mẹ́lẹ́bí pọ̀ èyàn lè lọ pẹ̀lú àníyàn kọ́ fẹ́ lọ rí àwọn tí ó ti rí ti pẹ́ ká tó fi so mẹ́lẹ́bí pọ̀ so yé báyìí nìkan àmọ́ ẹnumọ́ ni pé kò ní dúró síbi tí wọ́n ti ń ṣe òkú yẹn tó bá ti rí àwọn tó fẹ́ rí tán yóò ṣe kí ni

àbíkò èdè jílò fẹ́rẹ̀ tí mo mọ̀ pé àtẹ́ntọ́ bá ti ẹ̀pẹ́ dé gbogbo iná láti tètè jíde kí n tètè kí wọ́n mọ́ni wáyé sí iná ìmọ́ni ìwábí òkú o ìwábí òkú o ìwábí òkú o ìwábí òkú o mọ́ni wáyé sí iná ìwábí òkú o ti mọ̀ bá ti ẹ̀ lọ ríbá ní sẹ́sọ́ bá ti lè ṣe ní Thank you.

kí a kan èyàn ń kéwú jẹ́jẹ́ èyàn wá kébi àyà kan àbáyà méjì sókè tí gbogbo èyàn gbọ́ kó kéwú sókè èyàn ó wà nínú sunna nabi hadith ibn abbas ibn mas'ud hadith ibn mas'ud ó ní kana nabi sallallahu alaihi wasallam yusmi'u da ayatan aw ayatayn ahyanan lẹ́ẹ̀kọ̀ọ̀kan kesi gbogbo ba lẹ́ẹ̀kọ̀ọ̀kan anabi a máa ké ṣùgbọ́n pé mo wá bẹ̀rẹ̀ ìrun táàmà ń kéwú jẹ́jẹ́ mo wá bẹ̀rẹ̀ sí máa ké sókè látòkè délẹ̀ èyí òní mo ní bẹ́ẹ̀ kọ́ ìtọ́ ìyẹn máa kéwú jẹ́jẹ́ ni lẹ́ẹ̀kọ̀ọ̀kẹ́ wà ní ẹ̀rẹ̀ káyà kan sókè ẹ̀rẹ̀ káyà ni lẹ́ẹ̀kọ́ Allahu a'lam subhanahu wa ta'ala